عواد الحمد لله والصلاة والسلام على رسول الكريم الشيطان وقالوا أساطير الأولين اكتتبها فهي تملى عليه فهي تملى عليه بكرة وعصيلا قل أنزله الذي يعلم السر في السماوات والأرض إنه كان غفورا رحيما وقالوا ما لآذى الرسول يأكل الطعام ويمشي في الأسواق لولا أنزل إليه ملك لولا أنزل إليه ملك فيكون معه نذيرا أو يلقى إليه كنز أو تكون له جنة يأكل منها وقال الظالمون إن تتبعون إلا رجلا ọlọ́run ọba tí ọlá rẹ̀ ga ó fẹ́ ṣàlàyé fún wa ní òní ìṣesí àwọn tí wọ́n jẹ́ àwọn kèfèrí tó ti ṣáájú lọ òun náà ló jẹ́ ìṣesí àwọn tí wọ́n jẹ́ àwọn kèfèrí tí wọ́n wà láyé anabisa sallam ìṣesí wọn náà ni wípé wọn ò ṣetán àti gba ọ̀rọ̀ ọlọ́run ọba torí bí wọ́n ti wá ṣe tá àti gbọ̀rọ̀ ọlọ́run ọba yìí wọ́n wàá máa wá àwọn nǹkan kan bí ìbéèrè àwọn oríṣiríṣi tí ò nítumọ̀ bí kí wọ́n máa rìkwẹ́sì fún àwọn nǹkan tí ò nítumọ̀ kí wọ́n máa ṣe àwọn àṣesí tí ò nítumọ̀ gbogbo nǹkan táwọn tí wọ́n jẹ́ àwọn kèfèrí bá ń béèrè lọ́wọ́ òjíṣẹ́ ọlọ́run ọba àbí tí wọ́n bá ń sọ fún ọlọ́run ọba pé kí ló tọ́lọ́run bó ṣe báyìí fún ọ wọ́n kàn fẹ́ máa fi ṣe yẹ̀yẹ́ ni wọ́n fẹ́ máa fi ṣe awẹ́wà ni sọlọ́wọ́n ọba ti dá wọn mọ̀ ṣùgbọ́n kíyàwó lè bá pọ̀ níwájú ọlọ́wọ́n ọba ọlọ́wọ́n ọba náà á tún máa dá wọn lóhùn yóò fún wọn ní ánsà nǹkan tí wọ́n bá ń béèrè sọlọ́wọ́n ọba ó wá tún á ń ṣàlàyé fún wa àwọn tí wọ́n jẹ́ àwọn kèfèrí ọ̀rọ̀ tí wọ́n kọ́ sọ nípa òjíṣẹ́ ọlọ́wọ́n ọba tá a kà fún wa lánàá òun náà ní pé wọ́n pe kùránì ní irọ́ tí wọ́n bá yẹ ní pé kùránì ní irọ́ mí so wọ́n lẹ irọ́ mọ́ kùránì wọ́n lẹ irọ́ mọ́ òjíṣẹ́ ọlọ́run ọba so alákọ̀ọ́kọ́ nǹkan tí àwọn tí wọ́n jẹ́ àwọn kèfèrí ṣe rí léyìí lẹ́yìn wá gbà náà wọ́n tún wá ṣàfitì kùrán sọ́dọ̀ àwọn ènìyàn kan tí wọ́n jẹ́ àwọn yẹ̀wúdí tá a sọ fún wa lánàá àwọn tí wọ́n jẹ́ àwọn yẹ̀wúdí àwọn èèyàn mẹ́ta kan nínú àwọn tí wọ́n jẹ́ àwọn yẹ̀wúdí tí wọ́n jẹ́ ẹrú fún àwọn èèyàn kan nílẹ̀ Mẹ́kà tá a dárúkọ wọn pé aláwọ̀kọ wọn náà ni Udas ẹlẹ́ẹ̀kejì náà ni Abu Fukai'a ẹlẹ́ẹ̀kẹta náà ni alijabru. so àwọn mẹ́tẹ̀ẹ̀ta yìí wọ́n ní àwọn ni wọ́n tún jẹ́ àwọn tí wọ́n ran òṣìṣẹ́ Ọlọ́run ọba lọ́wọ́ láti máa lè máa rí Kùránì sọ fáwọn èèyàn Ọlọ́run ọba wa ń dọ́rọ̀ padà sí wọn lẹ́nu pé fakọ̀dìjà u zulman wazuro sàǹfún tẹ̀sí sọ fún wa wípé wọ́n ti níwá nígbà mi wọn máa pa àràfi járe àràfi járe wọn máa parẹ́ nígbà mi fàkọ̀dìjáwú bí zulmin wazuri àwọn èèyàn yìí ọlọ́run bá ń ṣàlàyé fún wa wípé èyí tí wọ́n mú wáyìí ọlọ́run bá ní àbòsí ni wọ́n ṣe ọlọ́run bá bọ̀ wá ṣàlàyé àbòsí wọn fún wa torí pé wọn ò tí ì ṣàlàyé nǹkan yẹn tán ọlọ́run ní àbòsí ni nǹkan tí wọ́n ń sọ yìí ọlọ́ni irọ́ ni nǹkan tí wọ́n ń sọ yìí nam. ọ̀kọ́lù asatirul awwalin iktatabaha. wọ́n ní wọ́kọ́lù asatirul awwalin. ọlọ́ni gbólóhùn tó jáde lẹ́nu àwọn kèfèrí ni pé kùránì yìí o asatirul awwalin àsàtìrù ẹyọkan ni ùsùtúrọ́tù táwọn èèyàn bá ń pa àlọ́ tí wọ́n ń sọ àwọn nǹkan tó ti ṣẹlẹ̀ síwájú lọ so wọ́n ní àwọn ìwé àwọn ẹni iwájú tí wọ́n ti kọ́ lẹ̀ẹ́lẹ̀ táwọn èèyàn ti fi pa àlọ́ lẹ̀ àwọn ọ̀rọ̀ tó jẹ́ pé kèé sọ̀rọ̀ òdodo onípe ní ùsùtúrọ́tù ìtàn tí ì bá ṣe òdodo táwọn tó kàn ṣáájú lọ́kàn òun wọ́n wá pe kùránì ní àsàtìrù lẹ́ wọ́n ní àwọn ọ̀rọ̀ ọ̀rọ̀ tó ti wà documented lọ́dọ̀ àwọn tó ṣe wípé wọ́n jẹ́ àwọn awalin àwọn ẹni iwájú wípé òun ni Quran ẹ̀rọ ní sàbìtì Quran sì wọ́n kọ́ pé ní irọ́ lẹ́yìn wá gbà náà wọ́n tún sàbìtì ẹ̀ sọ́dọ̀ àwọn Yẹ̀húdí so ẹ̀rí pé wọ́n mọ nǹkan tí wọ́n ń ṣe mọ́ lẹ́yìn lọ́ba sàbìtì ẹ̀ sọ́dọ̀ àwọn Yẹ̀húdí wọ́n gbọ́dọ̀ mọ̀ pé òdodo máa wà lọ́dọ̀ àwọn Yẹ̀húdí tí wọ́n gbà wá torí pé tó bá jẹ́ pé wọ́n máa ń sọ̀rọ̀ Musa tó máa ń sọ̀rọ̀ Isa tó máa ń sọ̀rọ̀ àwọn ànábì Ọlọ́run bá ló ti ṣáájú lọ òdodo yóò wà lọ́dọ̀ àwọn Yẹ̀húdí àwọn ni wọ́n ti wá kọ́ pa ànábì lóní rọ ẹ̀kún pè rọ́ ni ẹ̀kún sọ wípé à ọ̀dọ̀ àwọn Yẹ̀húdí ti kọ́ ìrọ̀dọ̀ àwọn ànábì Ọlọ́run ọba wọn olànábì ń sọ tó gbé nǹkan náà kàn fẹ́ arrive sí náà ni pé àwọn fẹ́ pe Kùránì ní onírọ́ so wọ́n wá ń tẹ̀sẹ̀ bọ́ra wọn so wọ́n kọ́ kó ìpè irọ́ ni o wọ́n padà sọ́dọ̀ pé àwọn yehudi náà ń kójúṣe ọlọ́wọ́n ba wọ́n tún wá padà sí pé àṣà àti èròlẹ̀ àwàlì àwọn ẹni iwájú ìwé tí wọ́n ti kọ́ lẹ́ẹ̀lẹ́ ní oní kùránì ọwọ́ ní ìkítàtàbà òṣìṣẹ́ ọlọ́wọ́n ọba ló lọ báwọn ènìyàn kan tó ń tọ̀ lábà lọ́dọ̀ wọn tó ń request lọ́dọ̀ wọn pé ẹ bá mi kọ́ ẹ̀jọ́ tó lọ́nà ẹ bá ń kọ́ kínní torí pé òṣìṣẹ́ ọlọ́wọ́n ọba mọ̀ nǹkan kọ̀ọ̀kan mọ̀ nǹkan kan wọ́n ní ìkìtàtàbà tó ń ṣe ọlọ́run ọba lọ tọrọ kíkọ rẹ̀ lọ́wọ́ àwọn èèyàn kan wọ́n tó wá gbé kòtò wọn ní wàyí àtúmúlá. wọ́n ní ìṣe ọlọ́run ọba ojoojúmọ́ ni wọ́n lọ kọ́ kíní lọ́dọ̀ àwọn èèyàn wàyí àtúmúlá àlẹ́yìn lóbi jẹ́ pé òṣìṣẹ́ ọlọ́run ọba wọ́n á máa ń ka kíní yẹn fún yóò jókòó wọ́n ó kà fún ní bùkárátàn wọ́n kà fún ní àárọ̀ wà àsìnlá tó bá tún di ọwọ́ ọ̀rọ̀lẹ́ wọ́n tún kà fún òṣìṣẹ́ ọlọ́run ọba so wọ́n ní wọ́n ń kà fún díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ kó lè bá a máa jẹ́ wípé yóò lè máa jẹ́ ẹni tí yóò lè máa ha nǹkan náà ẹ̀rí ọ̀rọ̀ tí ó jẹ́ ọ̀rọ̀ tí àwọn tí wọ́n jẹ́ àwọn kẹfìrí ọ̀rọ̀ tí wọ́n ń sọ nìyí ọlọ́run bá ní gbogbo nǹkan tí wọ́n ń sọ yìí pátá yẹn wọ́n fi ń ṣàbòsí ni wọ́n dẹ̀ fi ń pa irọ́ ni torí wípé gbogbo wọn náà ni wọ́n mọ̀ wípé òṣìṣẹ́ ọlọ́run ọba tí wọ́n ń sọ yìí kìí sóṣìṣẹ́ ọlọ́run ọba tó jẹ́ pé kìí sí kìí sóṣìṣẹ́ ọlọ́run ọba pé inú tó jẹ́ pé ìgbà tó máa exist kò exist láàrin wọn àárín àwọn tí wọ́n jẹ́ àwọn ará Mẹ́kà lọ́lọ́run ọba ní kí wọ́n bó òṣìṣẹ́ ọlọ́run ọba sí. so òṣìṣẹ́ ọlọ́run ọba nìyí gbogbo wọn ni wọ́n mọ̀ nílẹ̀ Mẹ́kà wípé òṣìṣẹ́ ọlọ́run ọba ò mọ̀ pa kíkọ nǹkan lẹ̀ níbẹ̀rẹ̀ ìgbésí ayé ẹ̀ déédé pin parí ìgbésí ayé ọlọ́run bó jọmọ́ nípa kíkọ̀ kan so bí wọ́n ti bí ojú wọn báyìí náà ti bí tóbi dọ́mọ forty years ọlọ́run bá gbé dìde ojú wọn ọlọ́run bá ti ojú wọn ọlọ́run bá ti gbé dìde so gbogbo àwọn nǹkan tí wọ́n sọ ìpọ́ndáyányá wọ́n dẹ̀ mọ̀ ìṣọ́ ọlọ́run ọba wọ́n mọ bí ti ń lọ wọ́n mọ bí ti ń bọ̀ wọ́n mọ òdodo rẹ̀ wọ́n mọ dáadáa rẹ̀ wọ́n mọ gbọ́kànlé rẹ̀ wọ́n mọ ìṣọ́ ọlọ́run ọba ẹ̀ ẹ̀ ń tọ́ mọ́ kó níbi kó purọ́ ni kó dìde kó lọ́run bá gbé dìde lójijì ọlọ́run ọba wọn àgbẹ̀ sọ ọlọ́run ọba kì í ṣe ẹni tí ń ṣèbàjẹ́ kì í ṣe oníṣìnà èèyàn kì í ṣe ẹni tí máa ń wà burúkú kì í ṣe oníjàgídíjàgan gbogbo ìwà tó dáa pátá yányán òun máa bára òṣìṣẹ́ ọlọ́run ọba tó àwọn gẹ́gẹ́ náà fún ara wọn náà ń pè ní amin túbọ̀ òṣìṣẹ́ ọlọ́run ọba ò tí ì dòjìṣẹ́ ọlọ́run ọba wọn ni ẹni tó ṣe é fọkàn tán òṣìṣẹ́ ọba ń jẹ́ so òdo pé wọn pẹ̀lú nǹkan dáhùn náà mọ̀ nípa ìmọ̀ sòdodo rẹ̀ àti ìmọ̀ ṣe dáadáa rẹ̀ náà fi pé bẹ́ẹ̀ so ṣùgbọ́n màdàlọ́wọ́ bá wá gbé iṣẹ́ lé lọ́wọ́ wọ́n wá ń ṣe kí ni o wọ́n wá ń pè lónírọ́ ìjẹ́kùgbẹ́ tó bá fẹ́ jẹ́ dá iná so ara nǹkan tí yóò máa jẹ́ nìyẹn pé ọlọ́run bó gbé àwọn ọ̀tá tì í so yóò máa wọ́n máa jẹ́ ọ̀tá fún un lórí dáwà tí bá ń ṣe ìgbẹ́ tó bá fẹ́ ṣe tọ́lọ́run ọba kò sí ní ọlọ́run bó ṣe gbé àwọn ọ̀tá kan yàtọ̀ sí pé ọ̀tá gbèsè ayé ọ̀tọ̀ nìyẹn ọ̀tá pé ń ṣẹ̀sìn gangan ọlọ́run wà gbé tì so ló fi jẹ́ pé àwọn tán jẹ́ àwọn kèfèrí wọ́n wọ́n pé kí n lálẹ́ pojú sí ọlọ́run ọba ìgbà míì wọ́n pè ló ọmọ tí wọ́n fẹ́ fi ìgbà míì wọ́n pè é ah, àwọn ò ní kọrinkọrin lòṣìṣẹ́ ọlọ́wọ́n bá ìgbà míì wọ́n ní òpùrọ́ lòṣìṣẹ́ ọlọ́wọ́n bá ìgbà míì wọ́n ní wèrè níjàre ọlọ́run bí wọ́n ti sáàtì ń sọ gbé ẹ̀ náà orí ara àwọn ọ̀rọ̀ tí wọ́n ń sọ náà tún lọ́bí rọ́ṣọ́ òṣìṣẹ́ ni wọ́n tẹ̀sẹ̀ bọ́ra wọn ó gba àwọn ọ̀rọ̀ wájú wa ni sọlọ́ bá wá fẹ́ òṣìṣẹ́ ní gbogbo àwọn ọ̀rọ̀ tí wọ́n ọlọ́ni unzur kayfa darabu lakal amsala ọlọ́run bá ní wa àlẹ́bí wọn gan wò ó báwọn èèyàn ti ń fi àwọn oríṣiríṣi tó ń jọ wọn ló jọ wèrè wọn ló jọ kùrọ wọn ló jọ kínní kan wọn ló obìnrin ti báyìí nìsín ọlọ́run fàdọ́lù. ọlọ́run bó gbóhùn tó ń ṣe padà la yastati'una sabila ọlọ́run wọn ò lágbára kí wọ́n pẹ̀lú bá ti sẹ́ pé kí wọ́n lè mọ̀nà fúnra ọlọ́run ò lágbára rẹ̀ because gbogbo ohun tí wọ́n fẹ́ ṣe àbòsí náà fẹ́ ṣe nǹkan téèyàn ti mọ̀ lódodo ni nǹkan téèyàn wá fẹ́ jẹ́ pé èèyàn wá fẹ́ jẹ́ pé èèyàn fẹ́ fàbùkù kankan iná ń pè lábòsí ó ní ọ̀fẹ́ ni yìí dáa jù ọ lọ wọ́n náà mọ̀ ni yìí gúdú ṣe gbogbo ẹ̀ so ó yẹ pé mẹ́ni fàbùkù ìṣọ́ ọlọ́run ọba àbòsí nǹkan أنزله الذي يعلم سر في السماوات والأرض ọlọ́run ọba ní kú àǹzálàwù lẹ́bí ìyá alámùsírọ́pì sàmáwáàtì wà láàrùd ìnáwó kánà gọ̀fúrọ̀ rọ̀ ìmọ̀ ọlọ́run ọba fẹ́ sàfitì kùránì sára rẹ̀ pé wo ìṣọ́lọ́run ọba tí wọ́n bá béèrè lọ́wọ́ rẹ̀ pé tí wọ́n bá sọ gbọ́ àwọn ọ̀rọ̀ yìí kalẹ̀ sọ fún wa wípé àǹzálàwù ẹni tó sọ kùránì kalẹ̀ alẹ́dí alámúsírọ́fì sàmáwáàtì wà láàrúdì òun náà lẹ́ni tó mọ àsírọ̀ nǹkan tó pamọ́ nínú sánmà àti lẹ́lẹ́ so ọlọ́wọ́n bá mú sírọ̀ wá sọ́dọ̀ bọ̀ wá ní gbàdé yàrá ti mọ kọ̀rọ̀ ó bìbẹ́ ọmọ gbangba nìyẹn so bọ́dọ̀ ọba ti bẹ́ẹ̀ bá tẹ́yẹ̀ bá ti mọ kọ̀rọ̀ èyí ó kí ni o èyí ó mọ gbangba ọlọ́wọ́n bá ní pé òun lòún mọ kọ̀rọ̀ ẹgbẹ́ mọ̀ pé kọ̀ọ̀rọ̀ lòun nídìí bẹ́ẹ̀ ọ̀rọ̀ tí wọ́n ń sọ yẹn ọ̀rọ̀ tó ni ọlọ́run tẹ́ kò yìí ó yé wọn ṣùgbọ́n wọ́n fẹ́ máa parọ́ ọlọ́run ní gbogbo tó jẹ́ kọ̀ọ̀rọ̀ pátá ọlọ́run bá mọ̀ ọlọ́run bá mọ̀ gbangba ni àwa ti wá lọ́jọ́ pé àwọn ó máa ma gbangba gbangba ó kílẹ̀ sí wa ṣùgbọ́n kọ̀ọ̀rọ̀ yìí sábà kílẹ̀ sí wa tẹ́ bá sọ àwọn nísìnyí àlè mọ́ tẹ́ bá sọ fún wa pé tẹ́nìkan sọ nìyí so wọ́n lè fi wọ́n sì lè dínkù bẹ́ẹ̀ wọ́n lè dínkù níbẹ̀ ṣùgbọ́n ọlọ́run ọba bẹ́ẹ̀ ni yẹn ti ṣe nǹkan yẹn gẹ́gẹ́ ọlọ́run bá wà mẹ́gbà ti ṣe ìdí yẹn bá ṣe ń gbangba àti ìdí yẹn ṣe ń kọ̀rọ̀ bákankan lórí iwájú ọlọ́run ọba so ọlọ́run ọba yìí òun ní alẹ́dí ìyá alamu sidrofi samawa àti ardi ọlọ́run ọba yìí lọ́ba bẹ́ẹ̀ pé ó mọ nǹkan tó pamọ́ nínú sánmà àti ilẹ̀ẹ́lẹ̀ òun lẹ́ni lè kó sọ kùránì kalẹ̀ ọlọ́run ọba yẹn bí kí wọ́n má dáwọ́tò kùránì yìí o kí wọ́n lè bá a mọ̀ pé ọlọ́run ọba lọ́dún tó gé ni o ọlọ́ba tó mọ̀ so ìjọ pamọ́ tó wà ní sẹ́mà àtìlẹ́ gbogbo tẹ́ àwọn òfojú rí ní ọlọ́ba lọ́mọ gbogbo ẹ̀ pátá yẹn so bí kúrò àti ti ń sọ kalẹ̀ ọlọ́ba lọ́ba tó mọ̀ náà. innahu kana ghafuran rahima. ọlọ́run ọba tó wá jẹ́ ọba tó mọ àwọn nǹkan wọ̀nyí ọlọ́run gbogbo sọkúsọ tẹ́ ń sọ yìí ọlọ́ba wa kíra rẹ̀ pé innahu kana ghafuran rahima ọlọ́ba ọba aláforíjì lòun o tó máa foríjì yàn tàn tó máa ń kẹ́yàn wọ́n ní ewu títóbi ọlọ́run ọba tẹ́lẹ̀ kọ́ ọlọ́run bó sọ bẹ́ẹ̀ ni pé òun ọlọ́run ọba ọba tí wọ́n fìyà jẹ́ èèyàn lòun ọlọ́run tẹ́lẹ̀ wọ́n ń pa irọ́ ni irọ́ ni àwọn èèyàn ní ọlọ́run ni wọ́n ń parọ́ mọ́ ìṣọ́ ọlọ́run ọba tẹ́lẹ̀ kọ́ ọlọ́run sọ ni pé ah ẹ̀sìn wa parọ́ tó tó báyìí tẹ́lẹ̀ àbá náà ni ah ẹ̀sìn bẹ̀rù ọlọ́run ọba ọlọ́run ó fìyà jẹ́ yìí ọlọ́run ọba tó wá ń pè wọ́n síbi tàwọ́bà ọlọ́run tó ń pè wọ́n síbi kí wọ́n wá ni ah ntẹ́ẹ̀sì ń sọ yìí tẹ́ẹ̀sì ọlọ́run wa pẹ̀lú bọ́lá ti máa ń pè é pẹ̀lú dáwà pẹ̀lú sùúrù tẹ́ ẹ bá sì wàá lè túbá tẹ́ ẹ sọ̀rọ̀ ọ̀rọ̀ ìbáyìí mọ́ tẹ́ tọ́ túbá wájú ọlọ́run ọba innahu kana ghafuran rahima ọlọ́run bọ́ àforíjì gbogbo ẹ̀ṣẹ̀ dẹ́ṣẹ̀ yẹn gbogbo bọ́lá ọ̀dẹ́ sọ ẹ ti tóbi tó yẹn níwájú ọlọ́run ọba àdókò ọmọ yẹn yóò máa sọ̀rọ̀ tí ò ní wọ́rì ọlọ́run bó dẹ́ni pé kó jẹ́ pé ọ̀rọ̀ yẹn ní ògbó ọ̀nà jahannama yáwì bí àfinàrí finàrí jahannama lọ́wọ́ tí wọ́n sọ ọ̀rọ̀ rahim ọlọ́bọ̀dún kẹrìndínlá bíi tẹ́lẹ̀ àkíyàmá yóò dún pẹ̀sẹ̀ yẹn rẹ fún wọn so ọlọ́run bá fi ń pè wọn síbi àforíjì so ọlọ́run bá máa ń pè àwọn èèyàn síbi àforíjì àwọn afá sọ fún wa pé oríṣi àwọn tó pọ̀ ọlọ́run bá tí wọ́n ní pé ọlọ́run bá jẹ́ mẹ́ta wọ́n ní ọ̀rọ̀ tí wọ́n sọ ọ̀rọ̀ yẹn tóbi wájú ọlọ́run ọlọ́run tó pè wọn síbi àforíjì àwọn tó ọlọ́run àwọn tán fìnira kan mọ̀ àwọn mi lọ́kọ̀ àwọn mi tí wọn ò tú bá ọlọ́run ọkọ sọ pé àwọn èèyàn yìí o ọlọ́run ni àá fi ìyà ajá nàmà àá fi jẹ wọn ọlọ́run ni tí wọn ò tú bá ọlọ́run ìgbà bá tú bá ọlọ́run kò ní fi ìyà ajá nàmà jẹ wọn nìyẹn sọlọ́wọ́ máa ń lọ síbi kí ni o ìmọ̀ àtúbá so ìmọ̀ àtúbá yìí ọlọ́ba máa ń sábà pe àwọn èèyàn síbẹ̀ tí èèyàn bá ṣe ẹ̀ṣẹ̀ bó jẹ́ kó tóbi tó èèyàn mọ̀ pé ah tọ́lọ́ bá tọ́ túmọ̀ wájú ọ̀nà títúbà yẹn dẹ̀ da ọlọ́run bó gba túbà yẹn lọ́wọ́ yẹn yóò dẹ̀ wá sọ yẹn tó yẹ pé ọlọ́run bó padà wà kẹ́ وقالوا ما لهذا الرسول ياكل الطعام ويمشي في الأسواق ọlọ́ba bẹ́ẹ̀ ṣe àlàyé fún wa nípa àwọn tí wọ́n jẹ́ àwọn kèfèrí ìṣesí àwọn tí wọ́n jẹ́ àwọn kèfèrí nìyẹn èyí tó jẹ́ pé wọ́n máa wá àwọn ìbéèrè àwọn ìbéèrè àwọn ìbéèrè wọ́n tún jọ á sínú ìbéèrè míì tí wọ́n fẹ́ béè lọ́wọ́ òjíṣẹ́ ọlọ́run ọba gẹ́gẹ́ bí àwọn afọ́ńtẹ̀ ti ṣàlàyé fún wa èyí tí bá Abbas gbà wá fún wa nínú ọ̀rọ̀ òun náà ni wípé àwọn èèyàn kan tí wọ́n jẹ́ àwọn kèfèrí bá Abbas dárúkọ wọn nínú ọdún Utba rọbịa wa Abu rb ó wà nù wọn sọ̀rọ̀ ẹ̀ lánàá òun náà wà nù wọn yìí ó wà nù wọn. wọ́n aswad bunu abdul mutolib ó wà nù wọn zamat bunu aswadi ó wà nù wọn walid bunu mugiro àti abujal bunu isham wa abdullahi bunu abi umaya wa umaya bunu kola wala asi bunu wa'il wa nabi bunu ujaj wa mamba bunu ujaj gbogbo àwọn wọ̀nyí wọ́n ní akóra àwọn so wọ́n wá sọ fúnra wọn pé nta abẹ́ ṣe ní ni pé ọ̀rọ̀ iṣẹ́ ọlọ́run ọba ti sú àwọn so wọ́n ní ọ̀rọ̀ òjíṣẹ́ ọlọ́run ọba ó ti sú àwọn wọ́n ní ẹjẹ́ agbẹ́nìkan dìde kọ́ lọ́ọ́ yìí so àwọn èèyàn ẹni kí wọ́n bá nàbí kí wọ́n so kí wọ́n bá nàbí sọ̀rọ̀ dáadáa pé ọ̀rọ̀ tí ń sọ yìí àwọn òfẹ́ kánàbí ò sọ mọ́ dáwọ́ ló ṣọlọ́wọ́ bá ń ṣe àwọn òfẹ́ pé ìṣọlọ́wọ́ bá ó ṣe mọ́ so wọ́n wá pè ìṣọlọ́wọ́ bá pé àwọn èèyàn fẹ́ bọ́ sọ̀rọ̀ gbogbo àwọn èèyàn ńláńlá yìí wọ́n wá kójọ wọ́n fẹ́ bá nàbí sàlám sọ̀rọ̀ gbogbo wọn wá ń sọ̀rọ̀ wọn yẹn nìkan ni wọ́n fẹ́ kó máa sọ̀rọ̀ ṣùgbọ́n gbogbo náà jọ ń sọ wọ́n ní dáa wá ni pé sọ àwọn ọ̀rọ̀ tí òun sọ yẹn mọ́ so wọ́n ní pé fàyín kúńtà iná máa jí tàbí asàlàdì sẹ́tùlùbù bí i máàlán jàmáàná lákàmí àmúwàlìnà tẹ́pẹ́ tó torí ẹ̀ wá ni pé àwọn tó fẹ́ máa ṣe yìí ó fi ń wá owó á kówó jọ fún ọ àyàn máa fi dá owó lónìí ẹ̀lú mẹ́fà sábẹ́ kí ọ̀rọ̀ tó wọ́n yàtọ̀ àbí ṣe tó wọ́n yàtọ̀ yóò lọ wá kankan nínú ẹ̀sìn yóò kàn á gbé yóò wá wò pé tó bá ti lè sọ pé nǹkan kan báyìí wà nínú ẹ̀sìn so yóò sọ di dáwà pé àkọ́ máa pa àwọn èèyàn wá síbẹ̀ yóò wá máa wá bẹ̀ torí pé ń wá owó níwájú ọlọ́run ọba ẹni tó bá ṣe dáwà ò kì í wá owó níwájú ọlọ́run ọba. sọ àwọn èèyàn yìí lọ ìṣọ́ ọlọ́run ọba wọ́n ní torí ẹ̀wá tó bá jẹ́ wípé torí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ti máa ń pè àwọn èèyàn gbàgbé owó ni wọ́n máa ń torí ẹ̀wá àwọn ìjọba pé owó lọ́ba torí ẹ̀wá wọ́n ní jàmánà lákàmínì àmúwá àlìnà á fún ọ òṣìṣẹ́ ọlọ́run bá wọ́n ìwà ìkó dàgbẹ́tìlúbù bí aṣọ́nàfà tó bá pẹ́ tó wà ní wípé káwọn sọ di ẹni ńlá ẹni àgbéga ó fẹ́ jẹ́ ẹni ṣáájú wọ́n nínú sàwùmídùkà ìwọ òṣìṣẹ́ ọlọ́run bá a sọ di ọ àwọn ọlọ́run máa jẹ́ lórí wa káfíń kan sọ di ọ̀gá kó o jẹ́ kó o jẹ́ lórí fún wa wọ́n ní wàyínkú tàtúrídù bíi múlìkan mọ́láknáàkà tó bá pé tó ń fẹ́ ni wípé ká sọ ọ́ di ọba á sọ dọba òṣìṣẹ́ ọlọ́run bá tó bá pé ká sọ di ọba bá so á sọ ọ́ di ọba àwọn olóṣèlú ọlọ́run bá sọ báyìí màá bí ní máa tàkùlù òṣìṣẹ́ ọlọ́run ọba ní gbogbo nǹkan ń sọ yìí ṣètì mi ó ní màá jí ìtukùn bí màá jí ìtukùn bí ìyẹ atulubu amwalakum wàlà sharafa fikum wàlà múlíkà alaykum wọ́n máa ní ìdánimọ̀ wá báyìí mi wá báyìí pẹ̀lú ẹ̀gbẹ́yàmọ̀ wá owó yín àbí mò ń wá gbéga àbí mò ń wá gbéga ẹ̀sọ́ mi dọ́ba wàlàkínà lọ́wọ́ àbáṣà ní ilé ikùn rọ̀súùlà ṣùgbọ́n Ọlọ́run bá gbé mi dìde wá bá yín pé kí n jó jíṣẹ́ fún yín ni so Ọlọ́run bá wá nìyí o wà á ń zara aláyà kìtàbà ó dẹ̀ sọ tí a kàn kalẹ̀ fún mi so wà á mára ní anakuna lakum bashiran wa nadhira Ọlọ́run bá wá pa mí láṣẹ pé kí n máa wọ́ọ̀nù yín kí n dẹ̀ máa fún yín ní ròdùnú tẹ́ bá risalata rabbi mo ti jíṣẹ́ fún yín oṣù tó lọ́wọ́ bá gbélé mi lọ́wọ́ o wànà sọ́ọ̀tù làkúmọ̀lẹ̀ ti ṣe wáàsí fún yín mo ti kìlọ̀ fún yín. so sọ́wọ́n bá ní wàá yín tẹ́kùbàlú mi ní máa jí tukùn bíi fàwọn àdùnkùn fi dúnìyà wal akhirah tẹ́ ẹ bá gbà lọ́wọ́ mi tí gbogbo wa gbà yín òní òjì kẹ́ ẹ jèrè láyé àti lálùkìyàmá wàyí ń tàrú dùú aláyé tẹ́lẹ́pẹ́ bá wá àtàyà kúmọ̀ lọ obìnrin ní wàbẹ́ ìnà kùtọ́lá mọ́bí dájọ́ láàrin àti so wọ́n ní òṣìṣẹ́ ọlọ́run ọba àti wá nǹkan tá a fun wa eh, wọ́n ní ìwọ náà afẹ́ bere o béèrè àwọn kankan wájú ọlọ́run o a fún ọ ààrẹ bi àtẹ̀ká ànábí ọlọ́run se wọn tin bó ti ń ṣe yìí ààrẹ <laughs> sọ abẹ́kọ́lọ́wọ́n ọba ó gbé màláìka kí màláìka ó máa tẹ̀lé ọ lẹ́yìn kọ́ kí màláìka ni ó mọ pólísì ẹ̀ káàkiri afẹ́ bẹ́ẹ̀ pé níta afẹ́ fún ọ nìyẹn adẹ̀fẹ́kọ́ yẹ pé kó o béèrè kọ́lọ́wọ́n fún ọ lówó tó pọ̀ kó o lówó lọ kó o máa lọ ọjà fún ara rẹ kó o máa lọ kíní àfẹ́yẹ́ káàná bí ọlọ́wọ́n bó máa dààmú so wọ́n sábà béèrè àwọn oríṣiríṣi nǹkan kékeré tí ọlọ́wọ́n bó béèrè lọ́wọ́ so wọ́n á ma lè ájá rasul wọ́n ni ma lè ájá rasul kí ni nǹkan yi pe o pé ó wa fun wà fúnrú bayi báyìí tóbi jẹ́ pé irú òjíṣẹ́ yìí ò lè jẹ́ ẹni tí ó lọ́dọ̀ ọlọ́run ọba kọ́lọ́run ọba fún ní ọlá. kọ́lọ́hún ọba ó fún ní owó so ismail ishara nìyẹn irú òjìṣẹ́ ilé kí ni tí ń ṣẹlẹ̀ sí irú òjìṣẹ́ ilé báyìí so wọ́n sọ gbólóyìn fún òjìṣẹ́ ọlọ́run ọba wọ́n ní yakulu tọ́ wọ́n ní òjìṣẹ́ ọlọ́run ọba ah, ah, yakulu tọ́ àmà ó ń jẹun ó yẹ kó yẹ pé mú jíza ó máa wà kó jẹ́ kó òjìṣẹ́ ọlọ́run ọba ò ní máa jẹun wọ́n ní kó yẹ kó òjìṣẹ́ ọlọ́run ọba kó máa jẹ́ wàyẹ̀múṣí fèlẹ̀ aswak wọ́n ní ẹ̀tọ́ bá ti jẹ́ òjíṣẹ́ kò yẹ kó wà fún ẹni tó bá jẹ́ òjíṣẹ́ kó máa jẹ́ ẹni tó ṣe wípé yẹ́múṣí fèlẹ̀ aswak so ó yẹ kó yàtọ̀ sáwọn èèyàn àwọn èèyàn ní bùkátà sóúnjẹ kò yẹ kó ìṣọ́ra mọ́ ní sóúnjẹ wọ́n ní kọ̀yẹ̀ pé bójúṣẹ́ náà ni wọ́n máa lọ káàkiri ní ọjà tó náà wọ́n máa sọ pé òun fẹ́ kó ọ̀rọ̀ jọ òun náà fẹ́ ta nǹkan kan òṣìṣẹ́ máa ta nǹkan a ṣe pàṣípààrọ̀ nǹkan òun náà máa ra nǹkan a sì lọ máa ra nǹkan lọ́jà wọ́n nípa ẹ̀kọ́ ìṣọ́ ọlọ́mọba wọn ṣe bẹ́ẹ̀ eléyìí gbólóhùn tó yẹ pé àwọn tí wọ́n jẹ́ àwọn kèfèrí tí wọ́n ń sọ fún òjíṣẹ́ wọ́n fẹ́ fi ìṣẹ́ ọlọ́mọba náà wọ́n fẹ́ fi ṣe awẹ́wà náà ni o gẹ́gẹ́ bí wọ́n ti ń sọ àwọn oríṣiríṣi àwọn ọ̀rọ̀ míì náà tẹ́tẹ́lẹ̀ náà. lawla unzila ilayhi malakun فيكون معه نذيرا ولولا أنزل إليه ملك ṣé kò yẹ kọ́lọ́hún ọba kó sọ màláìkà kan kalẹ̀ fójíṣẹ́ ọlọ́run pé kó ní ó mọ tẹ̀lé òjíṣẹ́ ọlọ́run bá káàkiri ó yẹ kọ́lọ́hún bó lè sọ màláìkà kan ṣé ọlọ́run ò lè sọ màláìkà kan kalẹ̀ fún ọ sọ́wọ́n ò lè sọ màláìkà kan pẹ̀lú òjíṣẹ́ yìí ni kó kó ní ó máa tẹ̀lé káàkiri táàbí mọ̀ pé ah, ah mm, mm, òjíṣẹ́ lílé ní tòótọ́ so kó má máa jẹun kó dẹ̀ máa máa ṣe kíni o kò yẹ kó máa jẹ kò yẹ máa rìn láàrin inú ọjà nam fàyẹkù nàmà kó wá jẹ́ pé òjíṣẹ́ yẹkù nàdí rọ́nà àwọn kó ní òjẹ́ níbi pé yóò máa jẹ́ olùkìlọ̀ pẹ̀lú òjíṣẹ́ yìí pẹ̀lú òjíṣẹ́ náà kó ẹ̀ táàrí màláka àwọn sọ pé ní tó jíṣẹ́ ń sọ fún yín ẹ gbọ́ o tẹ́ ẹ̀ bá gbọ́ ọlọ́run kémi wá máa ṣẹ̀rí ni pé ẹ wọ iná o ẹ jẹ ìyà o wọ́n ní ó yẹ kó jẹ́ ọlọ́run bá ó kó lè ní màláìka tí ó máa ṣe léyìn so èèyàn mọ̀ pé ẹ̀hẹ́n wọ́n nìyẹn ó máa jẹ́ pé ó máa yóò fi dìmúlẹ̀ dáadáa kẹ́rin kan tó kọjá ara bara bí wa báyìí kó wa máa fún wa ní wọ́nì sáà máa sọ pé nǹkan kan náà jọ ni wa ẹ kí màláìka kan wà rẹ pé ó ní ó máa jẹ́ pé iṣẹ́ wọ́nì yẹn gangan ó ní ó gbé dání tí wọ́n bá ti ṣàlàyé tán nam. أو يلقى إليه كنز أو تكون له جنة يأكل منها wọ́n ní ìdọ́lẹ́ náà tún ní pé أو يلقى إليه wọ́n ní kí ló dé ألا يلقى إليه كنز apẹ̀pẹ̀ ọ̀rọ̀ owó ọ̀rọ̀ tó pọ̀ kí wọ́n dà fún ọ̀rọ̀ tó pọ̀ kò yẹ kó ọmọ ṣiṣẹ́ kò yẹ kó dààmú ẹni bá jó ìṣe ọlọ́run ọba kò yẹ kó dààmú ó yẹ kó ní apẹpẹ ọ̀rọ̀ tó bá jẹ́ owó ọ̀rọ̀ àwọn àwọn tí wọ́n fi àpótí tí wọ́n fi di owó náà pè ní kanzu àwọn apẹpẹ ọ̀rọ̀ tí wọ́n fi nǹkan di ó yẹ kó yẹ pé wọ́n kàn máa tú ẹ̀ sójúṣe yìí ni ẹ̀ka àwọn afáàkọ́ sọ pé àwọn mú owó ní abẹ́ awọ so òkè tó yẹ kó jìṣẹ́ náà kó máa ṣe kí ni tó yẹ kó máa ṣẹlẹ̀ nínú. takunu lahu jannatun yakulu minha. wọ́n jọ àbọ̀ òjíṣẹ́ yìí kí ló dé tó yẹ pé òjíṣẹ́ yìí kò tún lè wà fún òjíṣẹ́ yìí jannatun tó pé àwọn nígbà náà wọ́n ó dáko ni oko ó pọ̀ lọ ó yẹ kó lọ́wọ́ bó ṣe pé àwọn èèyàn kún ti bá àwọn ànábí ọlọ́wọ́ bá dáko lẹ́lẹ̀ bí àwọn màláìka ni tó kó yá pé oko òjíṣẹ́ ọlọ́wọ́ bá ní tó yẹ pé òun tiẹ̀ ibẹ̀ inú oko yẹn tó bá tiẹ̀ fẹ́ máa jẹun gan-an kò yẹ pé ẹ̀kọ́ máa lọ ọjà lọ oúnjẹ ìgbòho ìjẹ́ láwọn àjẹkọ́ ẹ̀kọ́ máa jẹ ẹ̀kọ́ ní oko tiẹ̀ tó máa jẹ́ pé oko ànẹ́bí ọlọ́run ni o àtẹnimẹ́ntì ń da gan yóò ká oko ànẹ́bí ọlọ́run ibẹ̀ ni ó tó wà máa jẹun tó wà máa jẹun so wọn bẹ pé ah ìtànà bí ń jẹ yàtọ̀ sí gbogbo táyà ikú ń jẹ so àwọn kan táwọn táwọn kẹfẹ́ rí ni ìtàn sọ nìyí. نعم وقال الظالمون إن تتبعون إلا رجلا مسحورا ọlọ́ni وقال الظالمون ọlọ́ni gbogbo àwọn alábòsí náà ìgbà tí wọ́n tún wá fẹ́ máa sọ̀rọ̀ wọ́n ní ìntẹ́tẹ́bíhúnà yẹn ni àwọn àgbààgbà náà àwọn kèfèrí wọ́n wá sọ fún gbogbo àwọn tẹ́jà wọn mẹ́yìn wọn pé ìtàtàbíhùnà ẹ̀yin ènìyàn yìí ẹ máa tẹ̀lé nìkan kan ju ìlà rọ́jú làrùn máa sì ń rọ ọkùnrin kan tó yẹ pé wọ́n ti fi idán sára rẹ̀ lẹ́ńtẹ̀lẹ̀ ẹ tí òun ti ń ṣe mọ́ idán ti jẹ́ ẹni tó yẹ kó ti borí làákà ẹ̀ làwọn kò ìṣọ́lọ́mọba ní onídán wọ́n tún wá pè ní ẹni tí idán ti ṣe kí ni o tí idán ti borí làákà ẹ̀ lẹ́yìn tó bá ń sọ̀rọ̀ wọn ni ó ah, fẹ́ pe ọ̀rọ̀ yìí pa wá ń dán ni o wọ́n pè ló ń dán wọ́n tó máa ń pè ní masoor ẹni tó ṣe yí pé kí ni o ẹ̀dán ti fi dán tán ti fi ṣẹlẹ̀ sí. so àwọn ọ̀rọ̀ tí àwọn tán jẹ́ àwọn kèfèrí eléyìí ni ọ̀rọ̀ tó jẹ́ pé wọ́n ń sọ nípa àwọn tí wọ́n jẹ́ àwọn òjíṣẹ́ ọlọ́run ọba mo rẹ̀ pé inú àyà twenty nínú kùránì bíi ọlọ́run ọba ń bọ̀ wá ṣe àlàyé àkàmàkà náà sì ń bọ̀ wá kà padà nípa wípé ọlọ́run bá ń fún wọn ní èsì bẹ́ẹ̀ nípa àwọn tó ṣe pé wọ́n sọ pé ìwọ òjíṣẹ́ ọlọ́run ọba wáì tó jẹ́ pé òjíṣẹ́ ọlọ́run ọba ó máa jẹun wáì tó jẹ́ ọlọ́run ọba yóò máa rìn inú ọjà ọlọ́run bá fún wọn lẹ́sìn náà àyà twenty nínú súrà yìí. àrùsálínà kọ́bílà kàmínàlì mùsàlín. ọlọ́run wà máa àrùsálínà kọ́bílà kàmínàlì mùsàlín ọlọ́run ààrẹ ń sẹ́síwájú rẹ̀ nínú àwọn òjíṣẹ́ ìlà. ìlà ìní ọlọ́run ni ṣe báwọn tó ti ṣáájú lọ ìjọ́ wọn àwọn gbójìṣẹ́ kan rí tí ò mọ̀ jẹun ah, ah. Ah, àwọn tó jẹ́ àwọn ọlọ́run láyà kùlú náà tọ̀ àmà ọ̀rẹ́ àwọn tí wọ́n jẹ́ àwọn òjíṣẹ́ làyà kùnú wọn a máa jẹun gbogbo iṣẹ́ tó ti wá tẹ̀tẹ̀ dáhùn náà ti gbọ́ tán rẹ̀ wọn ò gbọ́ kan rí kí wọ́n ní kò jẹun oríṣi adórí àná ti tó wà ní kòkò wọn ò máa jẹun tó wọn bá máa jẹun ó ní ọ̀jọ̀ àwọn òjíṣẹ́ tó ṣáájú lọ àwọn òjíṣẹ́ tó ṣáájú lọ ń jẹun o ìtú ó tún padà sọ nìyẹn ìtú ó padà sọ nu pé ọ tó wá kí wọn náà abẹ jójì sẹ́yìn tó bilé báwọn tó ṣáájú lọ tí wọn fi ń jẹun ẹ kí wọn náà máa jẹun Ọlọ́run wa ni ah, ìlànà wa ni pé àwọn tó ń jẹ àwọn òjíṣẹ́ Ọlọ́run bá tá a máa ran wa wọn yé ṣe àwọn màláìkà àwọn màláìkà ni wọn jẹ àwọn màláìkà yé jẹ kankan wọn yé jẹun àwọn yẹn wọn yé jẹun wọn yé mu wọn ṣe kankan lẹ́yìn kó wọn ṣàfọ̀nfọ́ lọ́wọ́ mo lọ́wọ́ bá dá sábà àwọn ọmọ èèyàn tá a fi ń dẹ́sẹ̀ kò sí lára wọn bọ́lọ̀ bá ti dá wọn nìyẹn sọ ọlọ́run bá ṣe wọn ọlọ́run dá wọn tán dá wọn màláìka líle ìbáàdà nìkan ìjọsìn ọlọ́run bá tó yẹ dá wọn sọ láyà súnà lọ àmọ́ àmọ́rọ̀ hùn wọ́n fọ àlùnà máa yù màrú wọn ò lè yàpọ̀ ọlọ́run láéláé lọ́jọ́ pé ìtàn dẹ́nìkan wọn gbé màláìka kan yàpọ̀ ọlọ́run irọ́ nípa ọlọ́run wa ní kí iyẹ̀ rẹ̀ pa iyẹ̀ rẹ̀ jóná kíní kan ọ̀sẹ̀ irọ́ lọ́pa ọlọ́run láyà súnà lọ àmọ́rọ̀ wọn ò lè yàpọ̀ ọlọ́run ọba wọ̀ dá wọn lè tọ́ àní ìtẹ̀lé ni wọ́n bá fi dá wọn àwa ń tiwa àwọn ọ̀nì àtọ́ àwọn ìmáàsí àátẹ̀lé ọlọ́run àti ìyàpọ̀ ọlọ́run kò sẹ́ni náà tí ó wà lé ayé kó wò bí dá yóò yàpọ̀ ọlọ́run yóò sì tẹ̀lé ọlọ́run yóò tọrọ àforíjì ni sọlọ́n bá ń sára yìí pé àwọn tó ń jáwọn ànábí ọlọ́run bá tó ṣáájú lọ ìnáwó la yàkùlù náà tọ́ àmà. ọlọ́run ni la yàkùlù náà tọ́ àmà ọlọ́run ni wọ́n máa jẹun ni ọlọ́run ni wọ́n á máa jẹun oúnjẹ jíjẹ ìlànà nítẹ́gbẹ́ àwọn atẹ́jọ́ àwọn ànábì ọlọ́run bá tó ṣáájú lọ ń jẹ ọwọ́ ni wàyàm ṣúnà pílẹ̀ aswak. àwọn tó jẹ́ àwọn ànábì ọlọ́run bá tó ṣáájú lọ wọ́n á máa rìn inú ọjà. bóyá lọ́dọ̀ òṣìṣẹ́ náà bá sọ inú àdìsọ ẹgbẹ́ wà ní muslim ó ní ahabu biladi ilalai ìlú tó jẹ́ pé àbíkáyọ̀ pé ilẹ̀ ẹlẹ́rìí jẹ́ pé ọlọ́run ọba òun náà ọlọ́run ọba fẹ́ràn jù lórí ilẹ̀ ẹlẹ́ yìí gbogbo dọ́wọ́ dọ́wọ́ bá fẹ́ràn jẹ́ pé dáadáa ibi lọ́lọ́run bá fẹ́ràn jù òun náà ni masajidu ibi tó bá jẹ́ masalasi òun náà tó bá fẹ́ràn jù lórí ilẹ̀ ayé òun tó bá ti jẹ́ masalasi báyìí òun ni kí ni o òun ni ilẹ̀ tọ́lọ́run bá fẹ́ràn jù wà abugadu biladi ìlànà àsọwọ́ àkùhà ilẹ̀ tọ́lọ́run bá bínú sí jù lórí ilẹ̀ ayé òun ni ọjà so òṣìṣẹ́ ọlọ́pàá sọ òṣìṣọ́lọ́wọ́ ọba a máa rìn nínú kíni o a máa rìn nínú ọjà òṣìṣọ́lọ́wọ́ ọba a máa jẹ́ ẹni tó ṣe yí pé i máa rìn nínú ọjà tó ń tí bó ṣe pé ó sọ pé ibi tọ́nà ọba bínú sí jù òun náà ní ọjà òṣìṣọ́lọ́wọ́ ọba máa rìn nínú ọjà ló ṣe pé tó ń gbàdá bá wà nínú ọjà lára àwọn àsìkáàrù tó ní ká máa ṣe onáni ká máa sọ pé la ilaha illallah wahdahu la sharika lahu wọ́n yẹn tó bá sọ gbólóhùn yìí tó bá ikú gbà tó wà ní ọjà ó sọ gbólóhùn náà ọlọ́run bó ni kí wọ́n kọ ẹgbẹgbẹ̀rún ládàá fún níbẹ̀ tí wọ́n bá ti wà ní ọjà ìyẹn gbọ́dọ̀ gbọ́dọ̀ fún wọn ṣe àsìkáwò tí wọ́n bá tún wà ní ọjà ìyẹn ọmọ rántí ọlọ́run tí wọ́n bá wà tí wọ́n bá ti fẹ́ gba ní ọjà kọjá wọ́n fẹ́ wọ́n ṣe àsìkáwò tó burú so ẹni bá jẹ́ ẹni ọlọ́run bá so àbí tí wọ́n bá bá so ní tí ó máa fojú rí kì í nǹkan tí ò ní dáa ni ní tí ó máa fetí gbọ́ nǹkan tí ò ní dáa ni tó ti bẹ́ẹ̀ náà bò ní àwọn débẹ̀ lọ ra ọjà àwọn tánjà àwọn anábí ọlọ́run bá wọn sì ń lọ bẹ̀ so ọlọ́ba ń sàlàyé fún wa pé àwọn tánjà àwọn anábí ọlọ́run tó ní bó ti jẹ́ pé ibi tó burú jù lórí lẹ́ni ọlọ́ni wa yamshuna fil aswaq. ó ní àwọn tánjà àwọn anábí ọlọ́run ọba tó ṣáájú lọ ọlọ́run ni wọn a máa rìn inú ọjà tí ọlọ́run bá dá wọn lóògbé eléyìí wí pé àbọ̀ àkáyà yẹn náà ọlọ́run ọba ní ọlọ́run ọba wọn a máa rìn nínú ọjà so ọlọ́run ọba jẹ́ kí eléyìí kó yé wọn dáadáa so wọ́n tẹ̀lé sọ pé ah màláìkà ó yẹ kó máa jẹ́ nǹkan tó ṣe yí pé yóò wà pẹ̀lú òjíṣẹ́ ọlọ́run ọba tó jẹ́ pé màláìkà ni ó máa jẹ́ nǹkan tó ṣe pé yóò máa tẹ̀lé lẹ́yìn ọlọ́run ọba ń bọ̀ wá sàlàyé pé àwọn màláìkà wa tí a bá fi ní káwọn màláìkà ò wá síbì kan afẹ́fẹ́ àwọn èèyàn ni ọlọ́run ìgbà tí màláìkà ó wà ìgbà tẹ́ fẹ́ kú màláìka wà ọlọ́run mọ́ bá wa sàlàyé ẹnu súra yìí nígbà tẹ́ bá fẹ́ kú màláìka wà tí ó so nígbà tẹ́ ẹ bá fẹ́ tí wọ́n ti jọ́ bí dàrí kíámà àwọn tí ó mọ̀ fi yàjẹ̀ àtàwọn tí ó mọ̀ sí dáadáa fáwọn tí ó yẹ kí ó ìtọ́rọ̀ wa fẹ́ sí dẹ̀kun fẹ́ nìkan fẹ́ sí dáadáa àwọn màláìka náà ni sọ̀rọ̀ ma ti gbé wọn síbẹ̀ àwọn tí ó mọ̀ sọ́lé náà àwọn tí ó mọ̀ sọ́lé àlìjánnà wa so àwọn tí wọ́n jẹ́ àwọn màláìka ìgbà náà lẹ́lẹ́tọ̀ọ́ pé kó jẹ́ pé kí ni wọ́n ní bùkátà sí àwọn tí wọ́n jẹ́ àwọn èèyàn so gbàdúrà díjọ́ bíi dàlùkẹ́ àmà wọ́n ní bùkárà sábà tán jáwọn èèyàn so bẹ̀láyé ń bì ọlọ́mọ bọ̀dá pé àwọn màláìka o yàtọ̀ sáwọn màláìka tó yẹ pé ọlọ́mọ bá fi tì wá tí wọ́n ń kọ àwọn nǹkan tá à ń ṣe lẹ̀lẹ̀ ọlọ́mọ bá fi wọ́n tì wá wọ́n súnmọ́ wájú sọ́run wa lọ báyìí wọ́n ní pé ibi tí wọ́n stéèsì ó ju ibi sọ́run wa lọ ó ni wọ́n ti dàpọ̀ mọ́ ara wa ibẹ̀ ọlọ́mọ ní kí wọ́n wà kí wọ́n máa jẹ́ nítorí pé ń kọ àwọn kò wá sórílẹ̀ bàdàbò àwọn tó ṣáájú lọ tí màláìka wa bá wọn lórílẹ̀ ọlọ́run kan màláìka wa pa wọn rẹ ni so kò sí màláìka kò sí ànábì ọlọ́run bàbá ọlọ́run bá wọn tó wá ní kí màláìka wọn máa tẹ̀lé káàkiri sọlọ́run bá ń ṣàlàyé fún wa pé èyí tí wọ́n ń béèrè yìí kò rí bẹ́ẹ̀ sọlọ́run bá máa dáhùn àwọn question náà ọlọ́run bá máa dáhùn èyí níwájú náà ọlọ́run bá wọn ṣàlàyé fún wa. ọlọ́run ní òwò sọ́lá ọba gbọ́ àwọn tí wọ́n jẹ́ àwọn kèfèrí kéèfà dọ́rọ̀ bú lákàlẹ̀ amsal tẹ́pẹ́ wọ́n mú àwọn oríṣiríṣi nǹkan fún òjíṣẹ́ ọlọ́run ọba wọ́n sì máa wo nǹkan wọ́n kàn sáà ronú wọ́n kàn sáà gbé ẹja tó ń sọ pé kí ló dé ò ṣe báyìí kí ló dé ò ṣe báyìí kí ló dé ò ṣe báyìí ọlọ́run bá ní ojú ọ̀sẹ̀ nìyẹn. Nam. Fàdọ̀lú fàlà yẹ́sítàtì ọ̀nà sàbílà. Ọlọ́ni àwọn èèyàn yìí wọ́n ti tà sí ojú ọ̀nà òdodo, wọn ò mọ̀nà mọ́, torí ẹ̀ ọlọ́ni wọn wà lágbára láti mọ̀nà fún wọn tẹ̀lé bàdé wa lágbára àti mọ̀nà yóò máa tẹsẹ̀ bọra wọn ni ọ̀rọ̀ tí yóò máa sọ kò ní bára wọn mu tó yẹ kó wọn tán jáwọn kìfèrè ọ̀rọ̀ wọn kì bára wọn mu náà. tabarakalladhi in sha'a ja'ala laka khayran min dhalik. ọlọ́run wa ń ṣàlàyé ara rẹ̀ yìí pé òun ọlọ́run ọlọ́run bá tabaraka lẹ́dí ọlọ́run ọba yìí ẹni tó ṣe wípé inṣáà jàhálà láka káyìrá mi dàlíkà ẹlẹ́gbẹ́ tó bá fẹ́ ó lè ṣe fún ọ in tó lóore ju táwọn èèyàn yìí ń béèrè lọ ọlọ́run bá ti ṣe fún ọ in ti bẹ lọ́dọ̀ ọlọ́run ni ọlọ́run ọba ó lè ṣe in tó lóore ju nǹkan táwọn èèyàn yìí tí wọ́n ń béèrè lọ tọ́gbọ́n àwọn bó ṣe fún àwọn tó ń jẹ́ àwọn òjíṣẹ́ rẹ̀ ìyìn tó lọ́lá ju nǹkan ẹ lọ ìyìn tó dáa jù lọ ọlọ́run bá ní lọ́dọ̀ tó ṣe fún àwọn òjíṣẹ́ rẹ̀ ṣùgbọ́n lọ́wọ́n ọba ò ṣe fún àwọn òjíṣẹ́ rẹ̀ bó ti fẹ́ kí wọ́n nílò gbèsè ayé wọn nìyẹn ó fẹ́ kárí ìkọ́ṣe dáadáa látara àwọn tó ṣe pé wọ́n jẹ́ àwọn tó ń jẹ́ àwọn ànábì ọlọ́run ọba tó ọlọ́run ọba yìí ó ọlọ́run bá ní kí Jibril alayhi salatu wassalam kó wá bá òjíṣẹ́ ọlọ́run ọba bóyá nǹkan tí wọ́n ń sọ yẹn ó lè fẹ́ máa jọ òjíṣẹ́ ọlọ́run ọba ní ojú sọ ọlọ́run ọba ní kí Jibril wọ jẹ́ nǹkan tó yẹ pé kó wá bá òjíṣẹ́ rẹ̀ wọ́n á ní pé ìwọ òjíṣẹ́ ọba ní kí òun wá sọ fún òjíṣẹ́ ọlọ́run ọba yìí pé ṣé kó wọn ọlọ́run ọba èwo ni kó wọn ọlọ́run ọba ó ṣe ọ́ ṣé o fẹ́ jẹ́ o fẹ́ jẹ́ ẹni tí ó jẹ́ ànábì ọlọ́run ọba tí ó sì jẹ́ ẹrú pẹ̀lú jànàbí ọlọ́wọ́n ba rẹ̀ ẹrú kan tó jànàbí ọlọ́wọ́n ba àbí tó jẹ ọba tó tún wá jànàbí ọlọ́wọ́n ba gẹ́gẹ́ bọ́lá ṣe fún Suleiman wọ́n ṣe ọlọ́wọ́n ba ṣe ikhtiyaru pé kóun jànàbí ọlọ́wọ́n ba ó dẹ̀tún jẹ́ kí ni o ẹrú ọlọ́run so òun ọba pé kóun ó ṣe kí ni o kóun ó jẹ ọba ṣèṣọ́ náà bá kìsìndẹ́rẹ́ kan rẹ pé ọba nìyá ṣùgbọ́n tó ti bẹ́ẹ̀ náà gbogbo ìjẹ́ ìdarí gbogbo olùmọ̀dínà òṣìṣẹ́ ọlọ́run bá mú nǹkan tó yẹ pẹ́rẹ́ sùn gbogbo nǹkan ẹ bá ọlọ́run bá sí kí ni ọlọ́run sí fún un so gbogbo ẹni tí máa ń ṣe dáwà pátá yẹnyẹn kì í ṣe owó àbí ọlá ẹni máa ti ń ṣe dáwà pé owó lọ ní lọ́wọ́ ẹni tó bá ṣe dáwà ó gbọ́dọ̀ jẹ́ pé ilé táàrí lọ́dọ̀ rẹ̀ ilé ńlá ni tó bá ṣe dáwà mọ́tò tí ó máa gùn ó gbọ́dọ̀ jẹ́ mọ́tò ńlá ẹ̀fọ́ àwọn tó fẹ́ máa pè wọ́n lè máa sọ yí pé ẹbẹ̀ ilé alájí tó ń ṣe dáwà yẹn ẹbẹ̀ rí pé ilé rẹ̀ tóbi ẹbẹ̀ rí pé mọ́tò rẹ̀ tóbi so eléyìí ò kì í ṣe bẹ́ẹ̀ rárá eléyìí ṣe nǹkan tó pé àwọn tí ń fẹ́ ṣe dáwà tó bá jẹ́ pé dọ́kọ́ mú lẹ́mìí tó fẹ́ ṣe dáwà nu pé àfi ká lówó lọ́wọ́ o àfi ká gun mọ́tò ká lówó lọ́wọ́ ká fi yẹpẹrẹ ayé so káwọn èèyàn ká máa ká máa ṣe dáwà fáwọn èèyàn ẹ̀ra tó ń fẹ́ náà ni pé kọ́lọ́wọ́ bó sà fún ọ ní nǹkan ìṣọ́wọ́ bá bèèrè lọ́wọ́ Ọlọ́run pé kọ́lọ́wọ́ máa fún ọ ní rísíkù tí ó máa tóun ná kàfáàf ètò ọmọ tóun ná ló ọlọ́wọ́ bá bèèrè lọ́wọ́ wọ́n gbọ́dọ̀ jẹ́ tí ó bẹ̀rù ọlọ́run ọba ọ̀pọ̀lọpọ̀ àwọn tó ń ṣe dáwà lórí ayé lónìí ọ̀nà pé àwọn náà máa wá pé bóò làwọn ti fẹ́ yàtọ̀ sí àwọn tí wọ́n ń bó làwọn ti fẹ́ jẹ́ pé àwọn náà náà kí wọ́n máa ka náà máa ra ẹni tó lówó lọ́wọ́ wọ́n ka àwọn náà ẹni tó lọ́lá wọ́n ka àwọn náà ẹni tó ṣe pé ó ṣe pàtàkì láwùjọ ni pé bó oníṣẹ́ ọlọ́run ọba ó ti fìdí múlẹ̀ lórí ayé olókun òṣìṣẹ́ ọlọ́run ọba tó bá ti ṣe léyìí ọlọ́run ọba gbogbo nǹkan yẹn padà yẹn lọ́wọ́ gbé wá tí ó padà wá di nǹkan tó yẹ pé yóò máa jẹ́ àwọn oníwà máa kọ̀ǹtú rẹ̀ bọ́lá الصلاة نعم جنات تجري من تحتها الأنهار ọlọ́run tó wọn ọlọ́run ọba bá fẹ́ ni ọlọ́run ọba ló wọn ó ṣe fún ọ èyí tó ṣe wípé n tó lóore jẹ léyìí lọ ọlọ́run ọba láà bá ṣe fún ọ tó ojú ṣiṣẹ́ ọlọ́run ọba ọlọ́run àbá fún ẹ ní jannati ọlọ́run ṣe bí oko kan làwọn béèrè pé kọ́lọ́run bó ṣe fún ọ ọlọ́run ọba ní àbá wa ṣe different oko ọlọ́run jannat ọlọ́ni àbá fún ọ ní àwọn oríṣiríṣi àwọn jannat tẹ̀jìrí mi ta ti àlànà ààrùn. ọlọ́run ọba ní pé àwọn odò kéékèèké yóò dẹ̀ máa sàn ní abẹ́ rẹ̀ ọlọ́ni àbá fún ọ ní nǹkan tó dàbí irú àdìjẹ́ náà tọ́jú ọba pèsè fáwọn èèyàn lẹ̀ níjọ́ gbé dàlùkì àwọn pé wọ́n wọ̀ bẹ̀ ọlọ́ni alẹ́ gbé wá tẹ́kọ̀ òṣìṣẹ́ ọlọ́mọba wọ́n yẹ wá gbà náà wọ́n ní àwọn àṣẹ fún ẹ wàyé jẹ́ alákàkùn sùúrọ̀n àwọn tẹ́jà àwọn Quraysh wọ́n ní gbogbo ilé tó bá pé òkúta náà bá fi kọ́ ọ máa ń pè ní kọ́sùrù ọ̀dọ̀ àwọn Quraysh so ilé lọ́lẹ̀ ní ìjù ní ẹ̀dọ́gbé nígbà náà wọ́n fi òkúta kọ́ ilé ẹ bá ti fi òkúta kọ́lé ó ti olówó ńlá nù so bí kéèyàn lọ mú bí igi mọ̀ pẹ́ nǹkan kan kéèyàn tápọ̀ mọ́ra ṣùgbọ́n ẹni bá lè mú òkúta tó fi kọ́ ilé ẹbẹ̀ bá fòkúta kọ́lé gan-an nísìn olówó náà ni so látara bẹ́ẹ̀ wọ́n ní pé ẹni bá ti wá kọ́ ilé pẹ̀lú òkúta onípe ni ọlọ́run ni àwọn ọlọ́run bá. ọlọ́run nǹkan dábàá wá ṣe fún ọ kì í ṣe kọ́sùrù kan ọlọ́run kọ́sùrù kan fọlá ṣe fún ọ ọlọ́run á ah àwọn ànábì ọlọ́run bá náà ọlọ́run á kápá ṣe fún ọ tí tá a ṣe mẹ́nì àìmọye ọlọ́ni akápá kí a ṣe lè fún un sọlọ́ ni àwa làwọn ọlọ́run ọba tóbi alágbára rẹ̀ ṣùgbọ́n ọlọ́run ọba àìṣe bẹ́ẹ̀ fáwọn tó yẹ kún ṣáájú tó ń jáwọn ànábì ọlọ́run náà. balkazabu bí sáàtì wà á tàdínà wà á tàdínà lè máa ọlọ́run bá wá ní gbogbo nǹkan tí àwọn tí wọ́n jẹ́ àwọn kèfèrí ń béèrè yẹn tá a bá ṣe fún òjíṣẹ́ ọlọ́run ọba àwọn ò tún wá nǹkan míì àwọn eléyìí ò ṣètàn ọlọ́run balikadabu ọlọ́run nǹkan tí wọ́n ń béèrè yẹn ò rí bẹ́ẹ̀ wọ́n kàn ń ṣàwàdà ni wọ́n ń ṣe yẹ̀yẹ́ ni ọlọ́run kadabu bisaa ọlọ́run alikiamọ ni wọ́n pè ní alibasu alibaasu ìgbédìde làwọn kèfèrí ń pè ní wọ́n lọ́wọ́ pé kò sí gbèdìde kò sáànà bí ọlọ́run kò sí ìwé kò sí nǹkan kan ọlọ́run tó wà lórí ẹ̀mí wọn gangan ni so lọ́wọ́ lórí ẹ̀mí wọn lọ́wọ́ yẹ kí wọ́n máa béèrè àwọn oríṣiríṣi nǹkan mi ọ̀gẹ́ lọ́wọ́ lórí ẹ̀mí wọn nu tábí àwọn ẹ̀mí wọn dààmú ike ọ̀dà àti pé bẹ́ẹ̀ bá fi gbàrún ẹja ṣe fún yín tá a bá ṣe fún wọn tán wò tún nígbà ọ̀nì tí wọ́n tún rí yàrá ìtọ́ bá dá padà sí ọlọ́run ò ní gbà ọlọ́run kádùdà bú bìsà ọlọ́run àwọn tá à ń sọ yìí ọlọ́run wọ́n ti jẹ́ ẹni tó ṣe kèfèrí sí ọjọ́ ọgbẹ́dẹ alkeama òun ni wọ́n ṣe kèfèrí sí òun ló wá tì wọ́n tí wọ́n fi sọ gbogbo àwọn ọ̀rọ̀ tí wọ́n sọ yìí kéèké wọ́n mìíràn àwọn ọ̀rọ̀ tí wọ́n sọ yìí ní tó ń tì wọ́n ní ẹ̀ tí wọ́n fi ṣe kí ni o ọlọ́run abẹ́ sàlàyé fún wa pé ṣé nǹkan ẹ̀sìn dẹ́sẹ̀ gẹ̀gẹ̀ ọlọ́run abẹ́ sàlàyé ọjọ́ mi àdìkí àmọ́ fún wa. wà á tàdí náà lè ọlọ́ni wà á tàdí ń ká bí sọ àti sọ yìí ọlọ́ni àwa náà sì ní a pèsè lẹ́ẹ̀ fún ẹni tó bá sọ yìí pé kò sí ti ń jẹ́jọ́ gbéǹde àlìkìyàmọ́ ọlọ́ni àti pé sẹ̀yìn rọ̀lẹ́ ọlọ́ni nǹkan kan tá a ti kù ọlọ́ni àti gbé lẹ̀lẹ̀ iná ni ọlọ́ni iná kan ti wà lẹ́pẹ́ àwọn ọlọ́wọ́n bá ti kù àwọn nǹkan tá ti dáná tá ti kù lẹ́lẹ̀ káyọ̀ kan bọ̀ sínú ẹ̀ ni ọlọ́wọ́n bá ti kó náà yẹn lẹ̀ so ó ti wà ń kíkó lẹ́lẹ̀ ló jẹ́ pé ìṣọ́lọ́ máa sọ zuri ẹ mọ ìgbà mẹ́wàá dé pé òun ó mú yanyan ó ní pé ẹ jẹ́ tó pé ẹgbẹ́ tí ń yẹ mi fẹ́ ìjà inú náà ni àwọn kìnìyàn ti ń wá ooru tẹ́yìn ti ń wá yẹn inú nani inú náà ọlọ́run ti wá so ọlọ́run bá ní nǹkan ti kó lẹ́ẹ̀lẹ́ni ọlọ́run lè máa kádàbà fi sá ọlọ́run àwọn náà ti pìpìà alẹ́ fún ẹni tó bá sọ wípé kò sí jíjálì kìámà ọlọ́run ní tí ó kò sí tó jẹ́ iná tí ó ju ọlọ́run àti alẹ́ fún náà. ìdàrọ̀ مكان بعيد ọlọ́ba wa fẹ́ ṣàlàyé fún wa nípa iná iná tọ́lọ́wọ́n bá dá lẹ́ẹ̀lẹ́ nígbà tó bá rí àwọn kẹfìrí àwọn kẹfìrí ó máa bọ̀ lọ́ọ̀kan àwọn tí wọ́n jẹ́ àwọn àpá onítẹ̀sìn wọ́n ní nígbà tó bá rí wọn bí makani ba'id ibi tọ́lọ́wọ́n bá láti ibi tọ́lọ́wọ́n bá ti dájọ́ tán yányán mọ̀kọ́mìlì marshal ibi tọ́lọ́wọ́n bá ti dá ibi tọ́lọ́wọ́n bá ti dájọ́ yányán ibi tọ́lọ́wọ́n bá ti parí ọjọ́ báyìí tó bá rẹ̀ pé àwọn eléyìí ẹni iná ni wọ́n àwọn eléyìí kí ni ẹni àlìjẹ́nà ni wọ́n láti ibẹ̀ ni iná yóò ti máa rí àwọn tó fẹ́ wọnú iná ìdírọ̀ ìdírọ̀ ìdárọ̀ àti èmi makani ba'id. tí wọ́n bá tí iná bá ti nígbà tí iná bá ti wá rí wọn níbi tó jìnnà yẹn ibi tó jìnnà yẹn láwọn afọ pé ibi tó bá ti dájọ́ tán láti bẹ̀ ni sẹ́mi ula a. sẹ́mi ula ha tàbọ̀ ìyọ̀dọ̀ ń ọlọ́ni wọ́n máa gbọ́ pé iná ó sì máa dún yumuyimu báyìí iná ó máa dún wọ́n máa rí ìbínú wọ́n máa gbọ́ pé iná ti ń bínú dé àwọn lẹ̀lẹ̀ wọ́n dẹ̀ máa gbọ́ kúkùn yumuyimu iná tí iná ti ń ṣe kúkùn yumuyimu báyìí wọ́n ti máa gbọ́ lẹ́nu sọlọ wọ́n sọ pé iná yóò ti máa ọlọ́run bó jẹ́ kó máa mọ̀ pé iná bẹ́ẹ̀ lọ wọ̀ ọlọ́run kí ah. iye tí lọ wọ ọlọ́run jẹ́ kó máa mọ bí ti ń bínú dè wọ́n lẹ̀ pé òun fẹ́ òun fẹ́ jẹ́ nǹkan tó pé òun fà yà ni múlíkù ìdá olùkù fi hà tí bá ti ń ju àwọn èèyàn báyìí wúlà àṣà yìí kan àwọn tó máa gbọ́ máa dún ni tí ó máa rú yóò fẹ́ lè ṣàjáde báyìí yóò fẹ́ lè jẹ́ pé kó sáré lọ mú ẹni tó ń mú bọ̀ báyìí kó sáré gbà lọ́wọ́ rẹ̀ nínú gèsè fún ìbínú ọlọ́ba ń ṣàlàyé pé àwọn ìṣẹ́gbẹ́ àwọn òní àwọn òní gbọ́dọ̀ ọlọ́run ni ọlọ́run ṣàlàyé fún ẹ pé bí iná táwọn ọ̀nà ọlọ́run bá dá síbẹ̀ bó ti lágbára nìyẹn sọ ọlọ́run ni pé ọjọ́ ìgbéda kìámà tí wọ́n ń pè ní irọ́ yẹn ọlọ́run ni wọ́n ń bọ̀ wá mọ̀ ìpè iná táwọn ọlọ́run bá náà dá fún wọn ó ti rẹ́dìdè wọn lẹ̀ kódà bàbá ti ń dájọ́ tán fún wa báyìí bẹ́ẹ̀ ni náà yóò ti máa bínú lẹ̀ pé ah, ẹ ti máa kó wọn ẹ ti máa kó wọn tó pé òun fẹ́ sí kí ni o òun fẹ́ jẹ́ ẹni tó yẹ pé òun fẹ́ gbà wọn tóun fẹ́ fi àìtó tóun fẹ́ bó wọn lára tóun fẹ́ fi ìnira òun fẹ́ fi kàn wọn tó pé wọ́n jẹ́ tó yẹ pé kò tẹ̀lé tọ́lọ́wọ́n bá nam. bá wá ń sàlàyé pé wáyé ìdá ulikú mi ni àá makanan doyikan mukoroni ọlọ́run ọba ti fi àwọn tí wọ́n jẹ́ àwọn màláìkà kan tó pé àwọn náà ni wọ́n jẹ́ àwọn tí wọ́n ń dáàbò bo ilé iná so ọlọ́run ọba ti fi àwọn màláìkà síbẹ̀ àwọn zabaniya ọlọ́run ọba ti gbé wọn síbẹ̀ àwọn ni àwọn màláìkà tó pé wọ́n ń dáàbò bo ilé iná so ọlọ́run ọba wa ní kí àwọn èèyàn yìí àwọn máa ń wà wọ́n wọnú náà ọlọ́run ọba ò ní kí ni ó wọn ọlọ́run ọba ló dáná bẹ́ẹ̀ ọ̀rẹ́ wá ìgbà olùkú mi a ọlọ́run ní àwọn tí wọ́n jẹ́ àwọn tí wọ́n jẹ́ àwọn tó wà nù wọ́n máa jù wọn káàkiri ni wọ́n wàá mú wọn nínú wọ́n mú wọn ní mukọ̀rọ̀ níyì wọ́n ó ní ọwọ́ wọn tó fẹ́ gbé wọn. sọ nígbà tí wọ́n bá jù láti náà wọ́n jù wọ́n á jú wọn sí màkánà ń dojì kan wọ́n ó jú wọn sí ibi ààyè kan tó fún tẹ́gbẹ́ kò lè gba ju èèyàn kan náà lọ wọ́n tún jú wọn síbẹ̀ wọ́n lè bá jẹ ìyá ọlọ́run ọba ọlọ́run àwọn tán jẹ́ àwọn tán jẹ́ àwọn tó wọnú náà ọlọ́run wọ́n ti máa jù wọ́n nìyẹn àwọn èèyàn máa jù wọ́n tó bá ti jẹ ìyá kan ìdí àná mọ̀ ló kó gbogbo náà sínú pátá yányán kò sẹ́ni tó bá ti fẹ́ wọ́n náà tí ò ní tọ́ gbogbo sàwọn tó wá wà tó bá ti jọ àwọn yẹn sínú iná wọn pe tuntọ iná ilé wo tuntọ iná ilé wo tuntọ iná ilé wo tuntọ iná ilé wo ọlọ́run yóò ti máa jù káàkiri ni so iná kan wá wà lẹ́pẹ́ òun ní makana ń dọ́ yìí kan àyè tó fún ọlọ́run ó jù wọn sínú ẹ̀ wọ́n á dì wọ́n ni wọ́n ó dì wọ́n ẹlẹ́dẹ́gbẹ́ wọ́n ó jù wọn síbẹ̀ ọlọ́run kí wọ́n á lọ́wọ́ wọn máa ṣe ọlọ́run kí ni ó wá nígbà tí wọ́n bá jù wọ́n sínú iná tó fún yìí tí wọ́n jù wọ́n sí ààyè tó fún nínú iná yẹn báyìí ọlọ́run ní dàáwó ọ̀nà ṣòfò rọ̀ ọlọ́run wa máa pariwo pé ah ègbé àwọn ohun tàwọn ti bàjẹ́ o ah ìnira lélẹ́yìí o ọlọ́run bó dẹ̀ ti yọ àánú kó lè kọ́ àwọn màláìkà tí wọ́n bá ń sọ gbogbo àwọn ọ̀rọ̀ tí wọ́n bá ń sọ báyìí àwọn màláìkà wọ́n kàn máa bẹ́ẹ̀ lọ alámìyá ti kun nàdí ṣé ẹnìkan wàá kìlọ̀ fún ọ bala wọ́n ní ah, ó wá bá wa ẹnìkan wá kìlọ̀ fún wa wọ́n gbẹdá àbá ti ń jẹ́wọ́ wọ́n fún àwọn ẹlẹ́ni. wọ́n ní àgbàdìjẹ́ àná nàdí ìrù ẹnìkan wá kìlọ̀ fún wa fàkàdàbùnà a ní pé ah, irọ́ ni so wọ́n láwọn pè ní irọ́ àwọn ọlọ́run bó sàn kankan kalẹ̀ sọ̀rọ̀ wọn wà máa fìyà jẹ wọn ọlọ́run bá ti ọlọ́run bó ní ṣàánú àwọn tó ń jẹ́ àwọn tó ń wà nù nígbà náà sọ àwọn eléyìí ló bẹ̀rẹ̀ sí máa jẹ́ ẹni tí ó máa fi ìyà jẹ wọn náà. لا تدعوا اليوم ثبورا واحدا ọlọ́run sọ̀rọ̀ ìfura pé gbólóhùn tí wọ́n máa pariwo jẹ́ náà ni pé gbé àwọn òyà ipò ju wọ́n máa pariwo gbogbo àwọn gbólóhùn tó yẹ pé yóò máa jẹ́ gbólóhùn pé ìnira ń ṣẹlẹ̀ síyàn òun náà ń pè ní wọ́n máa sọ gbólóhùn yìí wọ́n máa sọ gbólóhùn wọ́n máa sọ gbólóhùn wọ́n máa sọ gbólóhùn yìí náà. tábàdì wa ń sọ gbólóhùn yìí ọlọ́run ọlọ́run látọ̀dún wàlíyàwó máa ṣubú rọrùn wá ìdánù àmàlákà wọn sọ fún wa yìí pé ṣe ọ̀rọ̀ yìí ṣe egbe yìí ìyá ọ̀rọ̀ tẹ́ sọ lónìí pé tìyí ti bàjẹ́ àdánwò ti ṣẹlẹ̀ sí wọn sábàámọ̀ gbogbo àwọn tẹ́lẹ̀ sọ ọlọ́run ni wọ́n sọ pé ẹ má pè lónìí ṣubú ràn wá ìdá ọ̀rọ̀ yìí ṣe pé ọyọkàn lẹ́ pè lónìí <laughs> wádìí ń ṣubú ràn kẹsí ràn. ìtẹ́ pè lónìí kò sí èméjì mẹ́ yọ́pọ̀ bàjẹ́ ẹ máa pè lọ ní títí torí pé ọlọ́run bá ti sọ pé ẹni tó bá ti wọnú náà yẹn báyìí tó já wọn tán já wọn kèfèrí wọn ò mọ bẹ́ẹ̀ ni kọ́ọ̀lì dínà fi ya àbàdì wọ́n máa bẹ gbére ń bẹ̀ ní sóhun ò ní lè jáde kó bẹ̀ rárá ọlọ́run ni pé kìí ṣe ègbé kan kìí ṣe ìyà kan ni ó ṣẹlẹ̀ sí yín lónìí ìyà oríṣiríṣi ni ó ṣẹlẹ̀ ọlọ́run nǹkan tẹ́ padà máa sọ lónìí ọ̀nà ọ̀nà ẹ̀ mọ̀ pé ẹyọ kan o ọ̀nà pípọ̀ ni ẹ máa pè bẹ́ẹ̀ rúlẹ̀ kẹ́ ẹ pé pípọ̀ yẹn tó ọlọ́wọ́n pa wọn láṣẹ ni pé ẹ mọ̀ pé ẹyọ kan o ẹ mọ̀ pé pé kan o ẹ mọ̀ ẹ pé tó ti bẹ́ẹ̀ ni ọlọ́wọ́n bò ní jẹ́ tó ṣe pé kí o ọlọ́wọ́n bò ní sànù yẹn so ọlọ́wọ́n ọba ò ní sọ pé àrùn ah, ah, ah, àwọn èèyàn máa ń pọ̀ ẹ̀gbà nígbà tí wọ́n bá ń fìyà jẹ yàn àwọn èèyàn wà gbà lẹ̀ kò sẹ́ni tó fẹ́ gbà wọ́n lẹ̀ tí wọ́n bá ń fìyà jẹ yàn bá rí pé ariwo rẹ̀ ń pọ̀ yẹn bẹ́ẹ̀ ẹ̀jẹ̀ ń fẹ́ yẹn nìyí lẹ̀ ọ̀dà pé ìnira yẹn ó ti ń jẹ yàn dáadáa ọlọ́wọ́n kò sí eléyìí lọ́wọ́jú ọlọ́wọ́n ọba ọlọ́run òdì fi wọ́n lélẹ̀ wọn ò ní sinmi bẹ̀rẹ̀ rárá ọlọ́run pé fàdúrùkù fàlànàzí ìdàkùn ìlà ọlọ́run ẹ máa jẹ ìyà yẹn lọ ọlọ́run àwọn ọlọ́run ọba ò ní lé ìyà yẹn kún fún yín ju à ní lé nǹkan kan kún fún yín ju ìyà lọ lọ́bi jẹ́ pé àwọn tó ń jẹ́ àwọn tó ń wà nù náà kò sígbà kan tó fún wọn ní sinmi pé ẹ jẹ́ wọn sinmi díẹ̀ wọ́n ti jẹ ìyà pọ̀ àdúgbò àfi àjẹ wọn ọlọ́run kò sí gbogbo gbà máa jẹ́ ẹni tó jẹ́ pé kí o wọ́n máa jẹ ìyà wọn lọ sọlọ́run ibi tẹ́ ẹ wọ yóò egbe tó pọ̀ lẹ́yìn máa ṣe bẹ́ẹ̀ tí ò ní tán láéláé òun ni wọ́n máa sọ bẹ́ẹ̀ kẹ̀sí rámi pé kò ní tán láéláé náà. kul adhalika khayrun am jannatul khuldi allati wu'idal muttaqun. sọ́lá bá wá ń ṣe àlàyé fún wa kálíbà àtúmọ̀ àti ọlọ́run ọlọ́run ibi tí mo ti ń ṣàlàyé iná yìí ọlọ́run adhalika khayrun ṣé eléyìí ni ó wù ọ náà kí wọn náà wọ̀ ọ̀rọ̀ níṣẹ́ bá a ti ń ṣàlàyé náà bíyàwó ti jẹ àwọn tẹ́jà àwọn kèfèrí nínú náà ọlọ́run ọba ní ṣé bá a ti wá ń ṣàlàyé yìí ṣé lẹ́yìn ní wọlé òkú lóore fún ọgbẹ́ bọ́ ọwọ́ náà. ọlọ́run ní àbí ṣé eléyìí lọ fẹ́ àbálìjàn náà nìwọ náà fẹ́ àlìjàn ìdílé pé jannatul khuld àyàn tẹ̀sí wọn náà bá ti wà nú ẹ̀ inú dẹ̀ra ìjọ pé èèyàn ọmọ gbẹgbẹrẹ ló ń bẹ̀ kẹgbẹ́ bí ẹ bá ti bẹ̀rẹ̀ sí gbádùn èèyàn máa gbádùn lọ ni ìgbádùn yóò máa lékún sí ni ẹ bá wọnú iná tó bá bẹ̀rẹ̀ sí jẹ́ ìyà ìyà yóò máa lékún sí ni kò ní dínkù ẹ bá yẹ wọnú àlìjẹ́nà yóò máa gbádùn lọ ni ọlọ́ni ìwo ni wàá fẹ́ mú àlẹ́ ti wu ìdálẹ́mú takùn àlìjẹ́nà lẹ́gbẹ́ àwọn ọlọ́run ọba òun náà la jẹ́ pé a ti promise àwọn tó bá jẹ́ olùpáyà ọlọ́run ọba pé ibẹ̀ ni wọ́n jẹ́ nǹkan tẹ́ pé wọ́n máa wọ̀ tọ́lọ́ ní sẹ́yìn ẹni wọ́n náà fẹ́ mú ni ni àbí òun lọ fẹ́ mú ni méjèèjì náà. kanat lahum jaza'an wa masira. ọ̀rọ̀ ọba ní kanat lahum jaza'an wa masira. ọlọ́ni àwọn tó bá páyà ọlọ́run ọba láyé ń bì ọlọ́ni àlùjànnà yẹn ló máa jẹ́ jazaan ẹ̀san tá a san fún wọn ó ní reward táwọn ọlọ́run bá máa fún wọn wà mọ̀ sí ìrọ̀nù ọlọ́ni ó ní ibùpadà sí wọn ibi tí wọ́n máa dé sí ọlọ́ni sí yẹn gangan ló wù ọ ni ọlọ́run abẹ́ sàlàyé nǹkan tó tó yẹ pé èèyàn máa máa rí ní àlùjànnà. lahum fiya ma yasha'una khalidin. ọlọ́run bá ń sàlàyé fún wa yí pé àwọn tó bá jẹ́ kí wọ́n bá ti wọnú àlìjẹ́nà láwọn fi àmà yàṣà òun ọlọ́run gbogbo tí bá ń wù wọ́n pátá yẹ́yẹ́ nínú àlìjẹ́nà ọlọ́run ni ó wà fún wa gbogbo tó bá wù ẹ̀ tí ẹ bá lóun fẹ́ jẹ nǹkan kan ọlọ́run bó ní kó rí tí ẹ bá lóun fẹ́ wọ aṣọ kan ọlọ́run bó ní kó rí tí ẹ bá lóun fẹ́ gbénu ilé kan ọlọ́run bó ní kó rí tí ẹ bá lóun fẹ́ máa wo nǹkan kan ọlọ́run bó ní kó máa rí wo tí ẹ bá lóun fẹ́ máa gun nǹkan ọlọ́run bó ní kó máa gùn gbogbo nǹkan náà ìbá fẹ́ ní àlìjẹ́nà ọlọ́run bá máa ṣe fún un ẹgbàdì kan àdìsí kan fún wa lẹ́yìn pé ọmọ ènìyàn ó máa jẹun nínú àlìjánná oúnjẹ tí ń jẹ nínú àlìjánná yóò sì tún máa sọ pé òun fẹ́ rú oúnjẹ báyìí ọlọ́run bóyá ní kí oúnjẹ yẹn ó máa yí padà lẹ́nu ẹ̀ kó dẹ̀ máa di oúnjẹ tó lòun fẹ́ ọlọ́run làwọn fi yá máa yẹ ṣà ọlọ́run nínú nǹkan tẹ́ ẹ̀ ń fẹ́ níbẹ̀ ọlọ́run gbogbo ọ̀rọ̀ sísun àlìjẹ́nà kò wá dàbí tilẹ̀ ayé gbogbo oúnjẹ déèrè kí èèyàn máa jẹ lájẹ́ bá nínú oúnjẹ èèyàn tó ń fẹ́ ní àlìjẹ́nà ọlọ́run bó mú wá débi pé èèyàn máa fi àìdá kan oúnjẹ déèyàn ti jẹ láyé lọ irú oúnjẹ déèyàn jẹ láyé máa ní ah, irú àmàlà ló ń fẹ́ jẹ irú àmàlà ló jẹ láyé ó fa àìdá kan yóò rọ pé òun ti rí eléyìí mi yàn gan náà máa ṣe bẹ́ẹ̀ ń gbà ah, ni mo ti ń jẹun tí ìjẹun oúnjẹ ni máa la àyínú ra àt wàlá osmos semi àt ní tí ni ọlọ́run wàlá kọ́tọ́rọ̀ àlà kọ́lbí ahadin kò dé táwúyẹ́ lọ́kàn ẹnì kankan kó fẹ́ ṣerú ẹ̀ láìláì ọlọ́run bò lè mú nǹkan tí ó jọ nǹkan tá a gbádùn láyé níbi sáà máa fi ah irú ọ̀sán tá à ń mu la ó lè jọra wọn pẹ̀lú ọ̀sán ayé ṣùgbọ́n tẹ́yìn bá tọ̀wò síra wọn èèyàn sọ pé ah ọ̀sán kọ́ la mu láyé yìí kì í sọ̀sán lélẹ́yìn ó lè jọra wọn ṣùgbọ́n wọ́n ní yóò jọra wọn tẹ́yìn tó pé ah èèyàn àmọ́ fàbùkù kan táyé èèyàn rí pé lẹ́yìn kò ní lábùkù kankan sọlá máa ṣe àfihàn pẹ̀lú àwọn fi àmà yẹ̀ṣà hùn. ọlọ́run ni wọ́n ó wà fún ẹnu àlìjẹ́nà nǹkan tí wọ́n bá fẹ́ níbẹ̀ ní gbogbo ìgbádùn ọlọ́run ni kọ́ọ̀lì dì í ọlọ́run ni ìjọba ìyá yàtọ̀ sórí ilé ayé tún nìyẹn ọlọ́run ni kọ́ọ̀lì dì í wọ́n mọ̀ bẹ́ gbére bẹ̀ ni ìgbádùn yóò ní tán kò ní yẹ kò yẹ bẹ́ẹ̀ ah, eh, ọmọ nǹkan dáhùn máa ń lé ọmọ títàn ẹ̀ àtúnbára mi wà kò síbẹ̀ so wọn ò ní retí pé wọ́n kú òun àlìjẹ́nà yẹn mọ́ láéláé èyí ló wà láyé bí kọ́ náà fún yẹn lówó kó fún yẹn lọ́rọ̀ kó fún yẹn ní dúkìá tó pọ̀ èyí wọ́n mọ̀ retí pé ìjọ́ kan náà wọ́n máa kú omi kìíní yìí ìjọ́ kan náà wọ́n máa da dúkìá yìí lẹ̀ bàbá mi àti ìjọba àti àbàlagbà kan náà wà wà láyé wọn pé ah ìjọ́ kan náà wọ́n sì fi gbogbo àwọn nǹkan yìí lẹ̀ gbogbo ìdẹ̀kunlé ayé yẹn tún ìjọ́ kan náà yóò fi lẹ̀ bẹ́ẹ̀ lálìkì àwọn ọmọdé àbájáde ní àlìjẹ́nà èyàn ò ní láyé gbogbo náà á ní ìwàlà èyàn ò ní máa sọ pé àtúnwá ah, kú omi mọ́ kò sí mọ́ ẹ̀dọ̀kún ọmọ bẹ́ẹ̀ gbére bẹ́ẹ̀ ni sojú ẹ kéèyàn ò ṣiṣẹ́ fún ọlọ́run máa ń ṣàlàyé fún wa náà. kana ala rabbika wadan masihula. ọlọ́ni kana ala ọlọ́run ọba ní eléyìí tá a ṣe fún àwọn àlùmọ́tẹ́kùn náà ó ti jẹ́ wàá dáhùn àdéhùn kan màsíhùlà táwọn èèyàn ti tọrọ ẹ̀ lọ́wọ́ àwọn ọlọ́run ọba ẹgbẹ́ àwọn afá sàlàyé fún wa pé èèyàn á máa tọrọ àlìjẹ́nà ni níwájú ọlọ́run Ibn Abbas sọ fún wa pé wọ́n ní ẹ máa béèrè sọ ẹ béèrè tọ́lọ́run ló ń sáadé fún yín so ẹ béèrè lọ́wọ́ bá ló ń sáré fún yín náà ní àlìjẹ́nà ọlọ́wọ́ bá ló ń sáré àlìjẹ́nà ẹ wá máa béèrè lọ́dọ̀ ọlọ́wọ́ bá pé ìwọ ọlọ́wọ́ bá so pé kọ́ ọlọ́wọ́ kó fi òun sí àlìjánná àwọn kan ní pé àwọn olóbá wa béèrè àwọn kan ní àwọn màláìkà ni lára nǹkan náà màláìkà béèrè nínú sẹ́tù gọ́fìn ó ní àwọn màláìkà bá wa béèrè pé rabbana wà àdìkílì mu jannati adni lẹ́tì wà tán ìwọ ọlọ́run ọba fi àwọn èèyàn kó sínú àlìjánná adni tẹ́ pé promise wọn àdéhùn àwọn màláìkà ti bá wa béèrè ni àwa náà lẹ́tọ̀ọ́ àdìmọ́jẹ́ nítorí pé yóò máa béèrè ẹ̀ níwájú ọlọ́run ọba so kama máa béèrè nǹkan àdìjẹ́ ìrìnàjò ọlọ́run ọba nǹkan tó dáa ni àwọn màláìka náà sì tún jẹ́ tó jẹ́ pé àwọn náà ti bá wa béèrè ẹ̀ níwájú ọlọ́run wa jẹ́ wáàdán mọ̀sán ọlọ́run ni àdéhùn kan ní táwọn màláìka ti béèrè lọ́dọ̀ wa ta lè sọ pé ó ti jẹ́ nǹkan dẹ́ka àwọn ọlọ́run ọba ni wọ́n pe dáadáa làwọn ọlọ́run ọba máa ṣe fún gbogbo àwọn tó ṣe pé wọ́n bá jẹ́ àwọn alìmọ̀tàkùn so ọlọ́run máa ń sáré fún wa pé àdéhùn tó rọ́mì pé àbúdá àyàkọ̀ kò sí èméjì ní nǹkan tó máa ṣẹlẹ̀ ni pé àlìjẹ́ náà ó ṣẹlẹ̀ àyàn ó dẹ̀ wọ̀ bẹ̀ wọ́n dẹ̀ mọ̀ bẹ́gbẹ̀rẹ̀ bẹ́ẹ̀ ọlọ́run máa ní tó máa ṣẹlẹ̀ ni. نعم ويوم يشرهم وما يعبدون من دون الله sọlọ́run bá fẹ́ ṣe àlàyé fún wa nípa ìjọ tó máa ṣẹlẹ̀ lọ́jọ́ gbẹ̀dẹ̀ kìámà ọlọ́run ọba ṣàlàyé iná ọlọ́run bá ti àlìjẹ́nà bọ̀bẹ̀ ọlọ́run bá fi mú wa pípẹ́ kálíbà àmọ́ yìí pé iná o bó ti burú sí nìyẹn o ṣùgbọ́n ọlọ́run bá pèsè nǹkan rẹ pé ó jẹ́ àlìjẹ́nà tó yẹ pé yóò wá wúlò fọ́mọ ènìyàn ọlọ́ba mú wa bẹ́ẹ̀ ọlọ́ba sì tún wá padà sọ́rọ̀ àwọn tí wọ́n jẹ́ àwọn kèfèrí ọlọ́ni wáyà ó máa yá ṣùrù um, ọlọ́ni ọjọ́ tá a kó gbogbo àwọn kèfèrí ọlọ́ni a máa kó wọn jọ wà máa yá budúnà mi dúnillah àti gbogbo àwọn nǹkan táwọn kèfèrí ń sìn lẹ́yìn ọlọ́run ọba gbogbo ẹ̀ la máa kó jọ a kó wọn jọ gbogbo màláìkà tí wọ́n bá sìn á tún kó wọn jọ àwọn ànábì ọlọ́run ọba tí wọ́n bá pè ní ọlọ́run akùnrin ẹ̀jọ̀ yìí náà ní isawa ọlọ́run ọba máa béèrè lọ́wọ́ rẹ̀ kẹ́wọ́n lọ́ba sọ́nu sọ́tù maida ọlọ́run wa izi qala Allahu ya Isa ibn Maryam. anta qulta linnasi ittakhizuni wa ummiya ilahayn. ọlọ́run ni a béèrè lọ́wọ́ Isa ibn Maryam a béèrè lọ́wọ́ Jesus Christ a béèrè lọ́wọ́ ẹ̀ pé ṣé ìwọ ló sọ fáwọn ènìyàn wípé ẹ mú mi àtìyá mi ẹ sọ wá dọ́lọ́run lẹ́yìn ọlọ́run ọba àwọn kan wà dẹ́ pé Maria làwọn ń sìn àwọn kan wà dẹ́ pé ọmọ làwọn ń sìn tiwọn ni wọ́n pè lọ́lọ́run ọlọ́run ni wọ́n bèrè lọ́wọ́ Jésù bẹ́ẹ̀ pé ọlọ́run bó kó wọn jọ á kó wọn jọ wà máa yẹ àbùdúnà mi dùn nílà àwọn nǹkan tí wọ́n ń sìn lẹ́yìn ọlọ́run ọba ọlọ́run bó bèrè lọ́wọ́ wọn sọ ọlọ́run bá lóun máa béèrè kálukú wọn ni wọ́n á bẹ̀rẹ̀ sí í dáhùn náà يقول أأنتم أللتم عبادي هؤلاء ọlọ́run wa béèrè lọ́wọ́ wọn pé ṣé ẹ̀yin yìí ọlọ́run ní ṣé ẹ̀yin lẹ lọ jẹ́ ẹni tó sin àwọn ẹrú mi lọ́nà àwọn ẹrú mi wọ́n ti dẹ́ kí wọ́n jọ́sìn fún mi ọlọ́run ní pé sẹ́yìn lẹ sìn wọ́n lọ́nà wọ́n béèrè lọ́wọ́ àwọn ọmọdé pé àwọn èèyàn ń sìn lẹ́yìn ọlọ́run àmọ́ ohun um dọ́gbù sẹ́mi yẹn ọlọ́run ní àmọ́ ohun dọ́lù sẹ̀bi àbáwọn gangan ni wọ́n tà sí ojú ọ̀nà sáwọn gangan ni wọ́n jẹ́ ẹni tí ó tẹ̀lé ojú ọ̀nà àbẹ́yìn lẹ jẹ́ ẹni jẹ́ ẹni tó ṣe bó sì wọ́n lọ́nà ọlọ́run bó béèrè lọ́wọ́ àwọn tó yẹ pé wọ́n ń jọ́sìn fún náà. قالوا سبحانك ما كان ينبغي لنا أن نتخذ من دونك àwọn tí wọ́n àwọn tí wọ́n jẹ́ àwọn ẹni ọlọ́run tí wọ́n jẹ́ àwọn ẹni ọlọ́run bíi Isa bí àwọn màláìkà bí Uzairu táwọn yẹn pè ní ibnu látàn pè ní ọmọ ọlọ́run àbáwọn tán jẹ́ àwọn ẹni re tán jẹ́ àwọn àfáà dáadáa tẹ́sígbà tán wá kú tán àwọn èèyàn wá lọ mú wọ́n wá lọ sìn wọ́n lẹ́yìn ìgbà tí wọ́n kú tán tán jẹ́ ni ọlọ́run ọba ọlọ́ni ọ̀rọ̀ tí wọ́n máa sọ ni pé subhanak ìwọ ọlọ́run ọba mímọ́ ìwọ ọlọ́run ọba màkàrẹ̀ yẹn gbàgì lánàá kò lẹ́tọ̀ fún wa á nà tẹ́kìdàmì dùn ní kàmí àwòlíyà àwa tó ń gbèrò ọlọ́run àwa gbọ́n ò tó bẹ́ẹ̀ káwa sọ pé ẹ àwa lọ mẹ́lòmíì ní ẹjọ́ pé a máa sìn lẹ́yìn ìwọ ọlọ́run bá àtó bẹ́ẹ̀ àtó bẹ́ẹ̀ kọ́ ẹgbẹ́ mẹ́lòmíì jẹ́ pé ó máa sìn lẹ́yìn ìwọ ọlọ́run bá àwa gbọ́n ò bẹ́ẹ̀ so gbólóhùn rẹ wọ́n sọ pé wọ́n sọ ah mímọ́ rẹ ọlọ́run o so gbólóhùn tí wọ́n sọ nìyẹn nam. wàlákin mọ́tàtàhùn wà á bá ọ̀hún ìwọ ló fún wọn lọ́rọ̀ ìwọ ló fún wọn ní dáadáa ìwọ ló ṣe wọn ní pàtàkì wà á bá àwọn àtàwọn tó ń jẹ́ àwọn bàbá wọn àwọn tí wọ́n jẹ́ àwọn bàbá wọn àwọn tí wọ́n jẹ́ àwọn tí wọ́n jẹ́ àwọn tó ti jẹ́ pé àwọn tí wọ́n ń tẹ̀lé ẹni àwọn bàbá wọn làwọn bá ń bẹ̀ tí ń ṣe aburú yìí làwọn náà fi ń ṣe lọ pé àwọn bàbá wọn ló sọ báwọn pé ẹ̀kíní kan báyìí káwọn ọmọ ṣe àwọn tí wọ́n ti ń sìn kan báyìí àwọn náà wá ń sìn lọ wọ́n ní wọ́lọ́run bá wọ́n ló fún wọn lówó wọ́n ló fún wọn lọ́lá àtàwọn bàbá wọn àtàánà sùn díkẹ̀. àtàánà sùn díkọ̀ wà kánú kọ̀ máa ń tẹ́lú àgbàgbé dáwà táwọn òṣìṣẹ́ ọlọ́run bá wá ṣe fún wọn dáwà làwọn àwọn ẹni rí ọ̀rọ̀ tí wọ́n sọ fún wọn gbàgbé ẹ̀ àwọn tẹ́jà àwọn òṣìṣẹ́ ọlọ́run bá dáwà tí wọ́n ṣe fún wọn gbàgbé ẹ̀ wọ́n ní àwọn òṣè dáwà yẹn mọ́ o àwọn bàbá ti lówó lọ́wọ́ tán ti lọ́lá wọ́n wá fi owó dáwà yẹn lẹ̀lẹ̀ wọ́n wá lọ jẹ́ pé gbàgbé rẹ̀ tán yán yán wọ́n wá lọ mú nǹkan mi wọ́n wá lọ sin nǹkan mi lẹ́yìn ọlọ́run ọba. wọ́n ìwà kánú kọ́ ọmọ ń búrọ̀ so eléyìí ló wá di pé àwọn èèyàn yìí wọ́n ti wá wọ́n ti wọ ọlọ́run gbogbo àwọn tó ń wo yìí o wọ́n ti di èèyàn burúkú tí wọ́n ti pàdánù àwọn èèyàn tó yẹ pé wọ́n ti jẹ́ ẹni tó ti ẹni ìparẹ́ ẹni ìpàdánù ọlọ́run ni wọ́n di lónìí gbólóhùn tí ó jẹ́ wípé àwọn tí wọ́n jẹ́ àwọn tí wọ́n ń sìn lẹ́yìn ọlọ́run bá tí wọ́n jẹ́ àwọn ẹni rere tọ́ jẹ́ àwọn èèyàn dáadáa tọ́ jẹ́ àwọn ànábì ọlọ́run àbáwọn ẹni rẹ gbólóhùn yìí náà ni wọ́n máa jẹ́ fẹ́rẹ́ pé wọ́n ó máa sọ fún wọn tànábì Ìsá tọ́nà bá máa da yàn lọ́tọ̀ ó wà lọ́tọ̀ so yóò gbé lọ́wọ́ rẹ̀ pẹ̀lú àwọn tẹ́kí wọ́n ń pè ní ọlọ́run àbẹ́ pẹ̀lú ọmọ ọlọ́run ìyẹn wà lọ́tọ̀ kẹ́bọ́n náà bá sọ̀rọ̀ fún anusọ́ àtúmọ̀ ìdá àgbogbo wọn pátá yányá àwọn tó tún wá sẹ́kù gbólóhùn ìta àsọtán nìsín òun náà ni wọ́n máa sọ pé tí wọ́n lówó lọ àtàrà bẹ́ẹ̀ wọ́n á gbàgbé kíni o zikr wọ́n gbàgbé gbogbo pé ìta ara wọn létí ìrántí ọlọ́wọ́n ọba wàkàrà nù kọ́ wọn lónìí àwọn á di èèyàn kan tó jẹ́ ẹni àánú ẹni pàdánù náà. fakọ́ orí tí máa ni fakọ́ ní ẹ̀yin ẹ̀yin tẹ́ ẹ jẹ́ ẹ̀yin tẹ́ ẹ lọ sin àwọn èèyàn yìí fàkọ́bí kájà búkún àwọn ẹ̀yin lọ́jọ́ pé onírọ́ ni yóò bí mẹ́ta kùlùún pẹ̀lú pé ń sọ fún wa wípé àwọn èèyàn yìí àwọn ni wọ́n ní kẹ́ ẹ jọ́sìn fáwọn ọlọ́ni ẹ ti kú ọ̀rọ̀ wọ́n ti pè yín lórọ́ o ìrọ̀lẹ́ pa nísìn o tẹ́ ẹ̀ ń sọ wípé àwọn èèyàn yìí ló ní kẹ́ ẹ jọ́sìn fáwọn ó purọ́ máwọn tó ń jẹ́ àwọn ẹni ọlọ́run àyàn parọ́ pé àjẹsùn ní káwọn jọ́sìn fáwọn káwọn pa wọn lọ́nà àbí káwọn ọlọ́run àwọn ìwé àwọn ẹni rè lóníkà àwọn ọmọ gbé àwọn tóbi èmi kọ́ mo ní ẹgbẹ́ mi tóbi o èmi kọ́ mo ní ẹsẹ̀ bẹ́ẹ̀ o ọ̀rọ̀ ni wọ́n máa sọ bẹ́ẹ̀ ọ̀rọ̀ fàkọ́dí kàdìdàbù àwọn tẹ́ ẹ sọ yìí àwọn ẹni ọlọ́run ló ti sọ pé irọ́ lẹ pa pẹ̀lú nǹkan bẹ́ẹ̀ ń sọ yìí o pé ọlọ́run ni pé wọ́n ti sọ pé irọ́ lẹ pa náà. fama tasitati runa sọ̀rọ̀ fáwọn wàlá lọ́sọ̀rọ̀. fáwọn ọlọ́run lónìí gbogbo yìí ẹ jẹ ìyà ni èyí tẹ́ ẹ jẹ́ ẹgbẹ́ ẹ lọ sí nǹkan mí lẹ́yìn ọlọ́run àwọn tẹ́ ẹ sìn yìí ọlọ́run pírí wọn kí wọ́n máa lọ àlùjánnà tó gbọ́ àwọn ìjẹni ọlọ́run ọba ọlọ́run wàmá ọlọ́run ẹ̀yin ohun tí yóò fàmá tẹ̀sítẹ̀tì òun náà sọ́ọ̀fà ọlọ́run ẹ lè yí kúrò nínú ìyàtẹ̀ wà bẹ́ẹ̀ ẹ lè bọ́ kúrò nínú ìyàtẹ̀ wà bẹ́ẹ̀ nígbà tí ẹ bá wà láyé tí ẹ bá fẹ́ jẹ ìyà yẹn mọ́ ògbà ah, ìyà yóò bọ́njọ́ kan nígbà èlò mi àmọ́ dáhùn tẹ́kun ó tì wọ́n lé ní pé gbogbo life imprisonment làwọn fún ẹ̀wọ̀n pé ìjọ kan wọ́n padà tí ìjọba kan bá débẹ̀ yóò padà mú un jáde jáde tó wọ́n mọ gbẹ́nu ara wọn yóò grant òun ní àwọn kankan tó wọ́n grant àwọn èèyàn so so wọn kò ti fún ní amnesty so yóò fún un yóò ní pé kí máa lọ so wọn gbé wọ́n ní pàrọ̀ tẹ̀sẹ̀tì ìwúna sọ́rfàn ọlọ́ni ìyàtẹ̀ ẹ̀kọ́ sínú ẹ̀yí ẹ̀ lé lágbára àti kóònù ẹ̀ láéláé wàlà nasọ̀rọ̀ ẹnì kò lè wá ràn lọ́wọ́ ẹ̀yẹ̀ lè ra yín lọ́wọ́ ẹ̀rẹ́ tó ràn yín lọ́wọ́ ọlọ́ni ẹ̀yẹ̀ tó bẹ́ẹ̀ kò ṣeéṣe ọlọ́ni kò ṣeéṣe ọlọ́ni ẹ̀yẹ̀ tó bẹ́ẹ̀ ẹ̀ lè lágbára ọlọ́wà ní kíni. ومن يظلم منكم نذقه عذابا كبيرا. ọlọ́ni ومن يظلم منكم ẹni àwọn tó wá jẹ́ pé àwọn tí alábòsí ni wọ́n nú yín àwọn yẹn gẹ́gẹ́ tẹ́ àwọn sí ẹ wọ́n rògbòdo báwọn ò tún wá tẹ̀lé wọ́n rí dáadáa tó bá bá ní kí wọ́n rí òdodo yẹn àwọn ni wọ́n lágbára àti lè sọ fún yín pé àyìnká tẹ̀ ń ṣe yóò dáa tí wọ́n wá sí ọlọ́run àmọ́ yé ní mímkùn ọlọ́run ẹ̀dọ́ wáyé kó bá sàbò sínú yín ọlọ́run nùzíkìrù àdáàbà nkẹ́bí rọ ọlọ́run àwọn ọlọ́run bó wà fún tọ́wọ́ ìyà tó tóbi ìyà tí ó tún lágbára sí bí ọlọ́run bàbá ti ní káwọn èèyàn ò ní ìgbàgbọ́ sí ọ kí wọ́n mọ̀ nípa ọlọ́run ọba sí káwọn àgbẹ̀ eléyìí mọ̀ nípa ọlọ́run ọba bá ti mọ̀ sí bẹ́ẹ̀ níyà tí ò wá tẹ́ ìjọ ọlọ́run ọba bẹ́ẹ̀ níyà rẹ̀ ó ti ẹlẹ́gbẹ́ mọ̀ díẹ̀ nípa ọlọ́run ó pé Islam yìí òdodo ni níwọ̀n àbádó mọ̀ kò wá tẹ̀lé yóò jìyà ìdọ́rẹ́ kó tún wá mọ̀ dáadáa tó tún wá yapa ẹlẹ́gbẹ́ àdégbò tì mọ̀ ọ̀yẹ́ lórí tún kéwú tó tún yẹ gbogbo ẹ̀ tó tún mọ̀ ọlọ́run dáadáa tún wá yapa ọlọ́run ọ̀ àjẹni náà ọlọ́run ya tiẹ̀ yàtá fi jẹ́ yàtọ̀ tábà gbé kí ni o ọlọ́run ọba jẹ́ kọ́rọ̀ rẹ̀ ó yé wọn wọn ò tún wá sí kí ni wọn ò tẹ̀lé wọn ọlọ́run ọba ti ṣe ní ẹni tó ṣe pé ọlọ́run bá jẹ́ kọ́rọ̀ rẹ̀ ó yé tí ò bá ti tẹ̀lé yóò jìyà ní dọ́bù ọlọ́run fún fáwọn ìyàwó ànábì sàṣàn pé ẹ̀yin tẹ ìyàwó ànábì tẹ́yìn bá dẹ́sẹ̀ ọlọ́run ìyà dọ́bù láfi jẹ yín ìyà dọ́bù kò jẹ́ pé ẹ̀sán tẹ́ gbà náà lè jẹ́ dọ́bù àwọn tẹ́jẹ́ àwọn fẹ́ẹ́ lọ́wọ́ àmọ́ yẹ́sì ni mímí nkùn ọlọ́ni gbogbo ẹni bá ṣàbùsí nínú yín nùzíkì wọ àdáàbà kẹbí rà ọlọ́ni ìyà tá a fi jẹ́ ìyà tó tóbi làwọn ọlọ́mọ fi jẹ kọ́lọ́mọ fi yà jẹ nìkọ̀kan wa so eléyìí nìkan tó lọ́wọ́ bá ṣàlàyé fún wa ní òní kọ́lọ́mọ kò fi yẹ nìkọ̀kan wa ìta gbọ́ kọ́lọ́mọ jẹ́ kó wúlò fún astaghfiruka wa atubu ilayk wa alaykum assalam wọ́n yẹ kó yé wa pé ọ̀gbọ́njú pé ó ṣẹ̀mí láwọn àsìkò kan. nam. ọdúró. akédèrò nam. pé ó ṣẹ̀mí láwọn àsìkò kan wọ́n wò pé ṣọ́nà ṣì lè gbé àwọn tó wà nílò àìdíje náà ìbéèrè mi wá ni pé ìjẹ́ kọ́dírù ó ṣì ń ẹ̀sìn láyé gẹ́gẹ́ bí ìtàn tí wọ́n sọ fún wọn pé àná bí kan lọ bá ní orí omi nígbà tó wà mẹ́rin ní àkókò yìí bẹ́ẹ̀ lẹ́yìn wàgbà náà ṣé ó pọ́ sínú kó jẹ́ pé gbogbo àwọn àmì àwọn òjíṣẹ́ kan wà náà bàdámdé abalamin question tí wọ́n béèrè alákọ̀ọ́kọ́ onáà nípa kédérù lára àwọn tí lára àwọn nǹkan tó sọ àwọn èèyàn lónìí so lè jẹ́ nǹkan tó pé àwọn tí wọ́n jẹ́ àwọn tọ̀rí kọ̀ mọ́ sábà máa ń ṣàfitì àwọn nǹkan sọ́dọ̀ wọn pé wọ́n sọ nípa pé ilmul batin so wọ́n máa sábà fi ṣàfitì sí ilmul batin wípé kídírù jẹ́ ẹ̀ tó ti pé ó ní ilmul batin. So, so anabi musa ò ní ilmul batin so àwọn nǹkan tí wọ́n ń sọ yìí àwọn nǹkan tó jẹ́ pé àwọn tó ń jẹ́ àwọn afẹ́sìn tó sọ pé kì í ṣe nǹkan tó lẹ́tọ̀ọ́ pé kí èèyàn máa sọ ara so èyí tó ṣẹlẹ̀ láti jẹ́ pé ní ìwọ̀n ọba ara ń pẹ́ láti jẹ́ pé kò lè bá yé wa dáadáa náà ni pé ànábì ọlọ́run ọba ti ń ṣe musa alayhi salatu wa salam gbogbo àwọn tó bá jẹ́ àwọn ànábì ọlọ́run ọba lọ́lọ́run ọba máa ń fún wọn ní pé àwọn ni wọ́n ó ẹni tí ó nímọ̀ jù lórílẹ̀ kò ní sẹ́ni kan tó ní mọ́tò wọn níbi bá tán bá ń exist káwọn ẹgbẹ́ mọ́tò ṣọlá bá ń exist káwọn nípa ah, nípa ẹ̀sìn Islam ẹnìkan wà tó nímọ̀ ìjà níbí lọ kò ṣeé ṣe táwọn ìjọba ọmọ kan bá ti ń exist ẹgẹ́ náà so òní ó jẹ́ tó ní ìmọ̀ jù lórílẹ̀ ayé tó ní jẹ́ nìkan tó nímọ̀ jù lọ so wọ́n bèèrè lọ́wọ́ anábì Musa yìí pé ta ló nímọ̀ jù wọ́n bèèrè lọ́wọ́ anábì sàlám àṣọlọ́mọba tó bá fẹ́ dàn ẹ̀rí pípísọ́ bá fẹ́ dàn so àwọn anábì ọlọ́mọba yìí máa fún wa lápọ̀nlé tó so ẹ̀mẹ́ irú kúrẹ́ tó bẹ̀rẹ̀ lọ́wọ́ ànábì wọ́n ní pé kèsì dáhùn bẹ̀rẹ̀ lọ́wọ́ rẹ nu wọ́n yẹ ní tani máa kúrọ́mù náà sàn ànábì pé Yusuf ni <laughs> so àyè náà bẹ̀rẹ̀ lọ́wọ́ rẹ nu tààrẹ ní jágrámù náà rẹ ẹni báyìí kó kìyàrú kún fún ìjà ìrírí àwọn kìyàrú kún fún Islam so ìṣẹ́lẹ̀ ọ̀pọ̀ kan sí àwọn ọmọ wọn so kò ní sọ pé eh, kò ní sára ẹ̀ fún wọn pé èmi ni kíní kan ẹni tó yẹ kó sọ fún wọn gbà mí kò ní sára ẹ̀ fún wọn wọ́n bí lọ́wọ́ ẹsẹ̀ ọba ṣe pé tààlẹ́ tó nímọ̀ jù lórílẹ̀ ayé sàmì musa ní èmi ni mo nímọ̀ jù lọ náà sì lànà bí ọlọ́run ọba tí ò sí èméjì ń bẹ̀ sọ ọlọ́run ọba wa wò pé nǹkan tó ń fẹ́ ṣe fún ni pé òun kàn fẹ́ látara títóbi ọlọ́run ẹgbẹ́ ládàá ti tóbi ọlọ́run gẹ́gẹ́ àwọn afá sọ nìyẹn pé ọlọ́run bá fẹ́ tẹ̀sí anabi musa kéèpé kí nínú nímọ̀ ju anabi musa lọ rárá. pààtì kan náà àwọn àmọ́ ọlọ́run ọba tó jẹ́ ìmọ̀ tó pamọ́ ẹ̀ ẹ́ sọ ìkòyèpọ̀ nímọ̀ ju ànábì ọ̀rọ̀ wà pé ẹnì kan sọ pé òun kà kankan nínú tí àníkan wá ní mi rí nǹkan yẹn rí kọ́mọ kan ọ̀rọ̀ bọ̀ nǹkan kan kí wá ní rí nǹkan yẹn kò sọ pé mo ti nímọ̀ ju ọ̀gbọ́n ọ̀gẹ́ onímọ̀ ju àfa yẹn lọ nítorí pé ó sọ fún òun rí nǹkan kò sọ bẹ́ẹ̀ rárá sọlá máa kàn fẹ́ sọ fún ànábì ó fẹ́ sọ fún kídírù ní láti jẹ́ kó mọ̀ wípé ìmọ̀ tó pamọ́ òun ọlọ́wọ́ bá ní àwọn àmọ̀ tó ṣégi ni ìmọ̀ tó pamọ́ sọlá máa ní pé kó ṣe ìrìn àjò sọlá máa ní pé kó ṣe ìrìn àjò lájẹ́ bí kó lọ síbẹ̀ lájẹ́ bí kó lọ rí àwọn ẹ̀kọ́ ìyẹn ìmọ̀ tó pamọ́ tó wọn ọlọ́run ọba fi pamọ́ tó wòye kẹ́nìyàn kan ó mọ̀ bẹ́ẹ̀ kó sàfitì mọ̀ ni pé kó sàfitì mọ̀ sọ́dọ̀ wọn ọlọ́run kébé lájẹ́ bí kó lè bá àmọ́ pé kíndìnrín onímọ̀ jùlọ kọ́ pé òun ọlọ́run ẹ kó sàfitì kí ni o ìmọ̀ sí. so kíndìnrín jẹ́ kanú àwọn ó jẹ́ ẹni ire kan nínú àwọn kí ni o nínú àwọn ẹni ire tó jẹ́ pé òun náà wà ní zamanu Musa alayhi salatu wa salam tó wà nígbà ayé Musa ẹ̀yẹ ọlọ́ba wa fẹ́ fi tẹ̀sí Musa ọlọ́ba mi ní pé kó ṣe àwọn kan tó ti ṣe yẹn tòkó ọlọ́ba máa ń wọ àwọn ẹni rí ńgbà míì ọlọ́ba máa jẹ́ kí wọ́n mọ àwọn nǹkan ọlọ́ba kan fi mọ́ láyé ló kó fi tẹ̀sí Musa kékeré kó bá ojú Musa lọ́nu mọ́ eléyìí kò sí náà ànábì ọlọ́ba kan tí ó wà tí ó ẹnìkan wà ní ìgbà ayé rẹ̀ tí ó wà ju ẹni yẹn lọ nínú mọ́ sùtọ́ ànábì ọlọ́ba dẹ̀ wà ẹni tó bá yẹ pé ànábì ọba ni no prophet Anabi musa tún jù lọ torí pé ànábì kẹta ànábì méjì bá tí wọ́n bá exist lórílẹ̀ ẹnìkan ó jẹ́ tó ṣe o tó ju ẹnìkejì lọ irú ibrahim ní sàn àti lutu wọ́n jọ exist lórílẹ̀ bẹ́ẹ̀ ànábì ibrahim ju lutu lọ so musa anabi ọlọ́run ọba tó yẹ pé ó ní kíní tó ju kídírù lọ nìyẹn àti ẹni tó lọ́run sí ni so tó yẹ ká ànábì ọlọ́run ọba gan tó ní kídírù kò lè jẹ́ tí ó ju kíni lọ tí ó ju Musa lọ bẹ̀tẹ̀ ọlọ́run bá fi ìmọ̀ yẹn mọ̀ láti lè kọ́ Musa lẹ́kọ̀ọ́ pé ta lónímọ̀ jù ọlọ́run lónímọ̀ jù kó sọ pé wọ lórílẹ̀ so ní ọlọ́run bá mi kọ́ lẹ́kọ̀ọ́ nìyẹn so ọlọ́run bá ní kó lọ pẹ̀lú àwọn ẹ̀kọ́ tí ọlọ́run bá kọ́ tí ó sáàyè fún wa láti ẹ̀ka máa ṣàlàyé so wájú àwọn nǹkan pamọ́ tó pọ́ lọ́wọ́ ọba ló mọ̀ nǹkan pamọ́ tó pọ́ lọ́wọ́ ìdílù tó lè mọ̀ nítorí pọ́ lọ́wọ́ ọba ló mọ̀ nǹkan pamọ́ ni ọlọ́run ní kó gbogbo kí ni nǹkan tó pamọ́ ni nǹkan tó pé ọlọ́run bá nìkan ló mọ̀ bí ó ti ṣẹlẹ̀ sọlọ́wọ́ á ní pé kó sọ àlàyé àwọn nǹkan yẹn fún orí ẹ̀dọ́ ọlọ́wọ́ òbí yẹ pé kí Musa ó ṣe sùúrù ọlọ́wọ́ náà ṣe Musa ó ṣe sùúrù ọlọ́wọ́ kan kékeré kan máa kékeré díẹ̀ bẹ́ẹ̀ náà ni lóbi padà so kéde pé Idiru ní ìmọ̀ kan káwá máa sọ pé ìmọ̀ báàtì ni àwọn èèyàn kan wà bẹ́ẹ̀ pé wọ́n wà ní ìmọ̀ kan wọ́n lè máa ṣe nǹkan tó bá wù wọ́n lórí ilé ayé wọ́n sọ pé tí wọ́n wò pé wọ́n máa ṣe nǹkan tó bá wù wọ́n agbọ́dọ̀ ní agbọ́dọ̀ gbarú eléyìí pé ká máa gbarú irú irú nǹkan báyìí wọ́n nìkan ní àwọn ṣéèkù ó wá dé ó dé ó dé lu kàn bẹ́ẹ̀ ìlú Ìlọrin àbí nǹkan ló dé ó wá ní òun rí pé àwọn tí wọ́n jẹ́ àwọn wàlíyàt àwọn ọ̀rẹ́ Ọlọ́run làwọn obìnrin tí wọ́n sí nílẹ̀ lọ nílùú inú Ìlọrin so irú ẹgbẹ́ obìnrin ó sì sí ẹ̀dọ́ ìjẹ́ wàlíyù Ọlọ́run so <laughs> kò rọ̀ rí rárá so kò rọ̀ rí bẹ́ẹ̀ rárá so àyàn wá gbà yìí pé ibùdó yẹn mọ́ ni sí lára kéèyàn máa takò ẹ̀sìn ọlọ́run bá gbé tó wà lè jẹ́ tó lọ́ba fẹ́ràn rárá o kò rí bẹ́ẹ̀ ọlọ́run bá ń bínú sí ni tí ò sí èméjì bẹ́ẹ̀ so àgbọ̀dọ̀ sí àsìgbọ́ yẹn àgbọ̀dọ̀ sí gbọ́yé so ẹlẹ́kìnrin nù ẹlẹ́kejì ni pé ǹjẹ́ kí dídùn ti kú àbí dídùn ò tí kú táwọn afá sọ ni pé ọlọ́run bò dé nìkan àbí kó jẹ́ kí ni o àbí kó jẹ́ pé ọlọ́run kìnnì kan bẹ láyé wọ́n jẹ́ wọ́n máa fárun ní kìnnì kan ìlíyàsì kan bẹ láyé kìnnì kan bẹ láyé àwọn afáàní kò sí tọ́jọ́ bẹ́ẹ̀ nínú kíni o nínú ìfìdímúlẹ̀ àyà Qur'an gbogbo àwọn adájà àwọn ànábí ọlọ́run ọba ọlọ́run ọba ò gírántì wọn ní pé kí wọ́n mọ̀ kú so gbogbo wọn bára ọlọ́run ọba pa ó dẹ̀bi tí ọmọ yẹn lè exist de tọ́lọ́ bá fọ́ọ̀mù èèyàn tí ó fi kúrò lórí ayé so yẹn pé kíndìnrín ò lè exist kọjá ọlọ́run bá fún yóò ti kúrò lórí ayé àyàká sọ pé ìgbà náà fẹ́ sin ànábì ó wá sí ó wá sí náà àtọ̀tẹ́ wọn ni pé wá síbi náà ti ó wá sọ́dọ̀ ànábì sàlám àwọn afáàní pé kò ń wo eléyìí kò sí ìtàn tẹ́ pé àlè nígbàgbọ́ nínú ẹ̀ rárá ni tá àlè nígbàgbọ́ tẹ́gbọ́ bá wà láyé ànábi sá sálàm ìṣọ́nà máa tẹ́ pé Musa gan bá wà láyé òun kò sí nǹkan kọ́sẹ́ tí ó tẹ̀lé ju òun ṣe ọlọ́wọ́ lọ. sọ wípé tó bá wà láyé ànábi sá sálàm ẹ̀ kó wá kó wá gba Islam kó di mùsùlùmí so kò sí nǹkan kò sí sí ìrìwáyà kan tó yẹ kó mú eléyìí wá so ká má tanra wa jẹ àwọn yẹn máa ń tẹ ara tẹ́pẹ́ ọlọ́run bá ó sọ àwọn ìtàn díẹ̀ fún wa ó fà àwọn kan pamọ́ fún wa àwọn máa ń tara àtàn bẹ́ẹ̀ wọ́n máa ń tara abẹ sọnù níwájú ọlọ́run bá irú ẹ̀ ní ìtàn akídérò so ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n wà ní láì tọ̀ríkọ wọ́n sábà máa ń gbé lójújù láti fi sọ̀rọ̀ pé gba ilmul batin nípa àkíní kan so wọ́n á fi máa sọ pé ìwé eléyìí ní tùmọ̀ rárá so ìkánú àwọn ẹrú ọlọ́run bá ni so ànábì Musa jùlọ kátó àti bánisà sálàm so kò ní nǹkan kan níwájú ọlọ́run tó dé pé àwọn nǹkan tó ṣe yẹn rárá ọlọ́ba kan fi ṣe tẹ́sì fún ànábì rẹ̀ ni so bọ́lọ́ba ti máa ń ṣe lé nìyẹn so ká má nígbàgbọ́ kan tí ó tún kọjá àlà lórí ẹ̀ so ó jẹ́ bí ọ̀rọ̀ kídìrú ti jẹ́ ẹni tó ti kú ni àwọn afágbà kò ti kú tí ó sì èméjì mẹ́ so lẹ́yìn wá gbà náà question ẹlẹ́ẹ̀kejì question ẹlẹ́ẹ̀kejì. ok gbogbo àwọn ẹni tá a bá ti ránṣẹ́ ẹni tá a bá ránṣẹ́ òun ni ó máa ń jẹ́ rọ̀ṣù làbọ̀dọ̀ ránṣẹ́ sẹ́nìkan àdìsí tó fi ṣọlá máa sọ wípé olùnàbí yìí bẹ̀ ṣùgbọ́n nàbí yìí tó gbà lórí náà ni pé rasul so àwọn òun rí òun agbègbè kan òun ránàbí kan ó láwọn èèyàn ó ní àwọn èèyàn rẹ̀ pọ̀ àwọn kan wọ́n èèyàn méjì wà lẹ́yìn èèyàn mẹ́ta èèyàn kan so ẹ̀dá bá ti ránṣẹ́ omi pé àrùn rasul agbọ́dọ̀ ránṣẹ́ nìkan bẹ́ẹ̀ nàbí yìí àránṣẹ́ nìkan kan ẹgbẹ́ náà so àkànfún ní irú ẹ̀sìn ni so ìyàtọ̀ wà láàrin àwọn méjèèjì so wọ́n jẹ́ pé rasul bá ní àránṣẹ́ nìkan ó lè jẹ́ nìkan péré ó lè jẹ́ èèyàn so ìyẹn wà bẹ́ẹ̀ ẹni tó bá jẹ́ pé nàbí yù nìkan ló ń bá jẹ́ ẹni tó bá jẹ́ jẹ́ rọ̀sùn gbọ́dọ̀ jẹ́ nàbí yù ẹni tó bá jẹ́ nàbí yù lè má jẹ́ kí ni o rọ̀sùn so nìkan ló jẹ́ pé a kàn máa fún nírò a máa irú irú ìdírù ní sáré pé ní nàbí yù tẹ́kọ̀ bá yẹ pé ìtọ́ tá a lè tó jẹ́ kí ni nìkan ló máa ń fún nírò àwọn kankan tó máa fi kọ́ Musa ni tó ká ga jù tá a lè pè nìyẹn ṣe Musa jẹ́ rọ̀sùn ó jẹ́ so láti jù lọ so ntọ́lọ́mọba ń sàlàyé fún wa nìyẹn

nǹkan bí ìṣòro bí ìṣòro a máa gbé wọn káàkiri tí wọ́n máa lọ káàkiri wọ́n dẹ̀nu jẹ́ àwọn ìyá alásàlá tuntun wọ́n tún máa kírun wọ́n tún jẹ́ àwọn oríṣiríṣi nǹkan tó tún máa kọtíbùtì àwọn nǹkan sínú ẹ̀sìn ọlọ́run ọba àlámọ̀rin ọlọ́run náà la máa ṣàfitì ẹ̀sìn ọ̀dẹ́ yẹn bá kírun yẹn dáadáa ọlọ́run bá ṣe tán àti gbà wọn lọ́wọ́ èèyàn ṣùgbọ́n ọ̀dẹ́ yẹn bá ṣe pẹ̀lú ọlọ́run ọba bẹ́ẹ̀ ọ̀tọ́ káwọn níṣòro ìyẹn sábà kọ́mọ́ gbogbo ẹni wọn ṣe padà yán wa lè kà sí ààyè ẹ̀ṣẹ̀ fún wọn ìwé ẹ̀ṣẹ̀ báyẹn wa lè tẹ́ pé ó lè mọ́ kà sí ààyè pé wọ́n jẹ́ ẹdójú pé ó ṣẹbọ sọlọ́run tọ́jú ọba kàṣá yẹ tí wọ́n yẹ kọ́nà ọba kàṣá yẹ ẹbọ mi pé ọlọ́run wò nígbà gbogbo ìbàdàn yẹn lọ́wọ́ wọn ìbàdàn yẹn ti bàjẹ́ nìyẹn tọ́jú ọba kàṣá yẹ ẹsẹ̀ igi wọn kẹ̀ dẹ́sẹ̀ ni kéèké so ọlọ́run bá lọ jẹ́ pé wọ́n kọ́ wọnú nánà kọ́nà ọba tó wá fi wọn sínú àlìjánná so wàhálà alam nípa ọ̀rọ̀ wọn. ọlọ́run kàṣá yẹ ẹbọ fún ẹlẹ́mọ̀ rẹ gbé nǹkan àyọ̀wọ̀ ìdẹ́gbẹ́ àti dáhùn wa òdìgbò tó wà bàbá kà sí ààyè ẹ̀bọ fún bìkọ́ ọlọ́ọ̀bá ló mọ bí ti ń ṣe kí ni ẹ̀yàn kí láàdìyẹ tó wà nínú ẹ̀mí rẹ̀ gẹ́gẹ́ ẹlòmíní sí láì kí sẹ́wọ̀n ọbẹ̀ yóò ní kó ṣàdúrà fún un tó lè bímọ náà tó jáwọn àbádán jáwọn ọmọ wa ní kíní tí wọn ní wọ́ọ̀rì kankan sórí ẹ̀yìn wọ́n dẹ̀ máa sàmì wọ́n kọ́ wọ́n sàmì sórí nǹkan tó wà so kí ló wà lórí àníyàn wọn ọlọ́ọ̀bá ló máa wù sáwọn akọ́lá máa chẹ́ẹ̀kì ẹ̀ so àti dẹ́n pẹ́sẹ̀ lọ́dọ̀ ẹgbẹ́ máa gbà kílẹ̀ sí wa so nígbà tó wà bá ti kàsáyè ẹ̀bọ fún ọ inú náà ló máa rá sí o ọlọ́run bá gbé ní iṣẹ́ ọlọ́run bá lè di ọkọ̀ ẹnikẹ́ni ọ̀fẹ́ pẹ̀lú ẹ̀wọ́n ní kò ní rásínú ná màkánà fi kọ̀lù bíi miskọ́ọ̀lù zara ti nílẹ̀ iman so ní wáyé ní gbẹdẹ́wà kéré àánú ẹ̀nu tó jẹ́ iman kò ní rásínú ná tó mọ̀ pé ẹ̀sìn yìí ò dóhùn sí omi ẹgbẹ́ lẹ̀sìn ṣùgbọ́n tó wá mú nǹkan mímọ̀ pẹ̀lú àwọn ìṣòro tí ń ṣẹlẹ̀ sí ẹ̀mí ò ní lọ bẹ̀ yóò nìkan bọ́ ń gbomi wá ẹ̀lẹ́mí ò ní lọ nìkan bọ́ ń ṣe nǹkan kan wá kó ìṣòro wọn sáà ti kó bẹ̀ so oríṣiríṣi nǹkan làwọn yẹn máa ń ṣe so tẹ́lẹ̀ bá fi lè kàṣá ẹ̀sẹ̀ irú ẹni bá ẹ̀sẹ̀ ńlá ló ṣẹ̀ so yọ wọ náà pẹ̀lú ẹ̀ tó bá wọ náà ọlọ́ba lè padà mú kó náà kó jù sínú àdìjẹ́ náà ẹ̀ lọ́ba pè ní síkùlì akbaru fún ọlọ́pẹ̀ láyé àṣírátà láyé àbátọ́ náà amaluka wo sẹ́dọ̀ sí ọlọ́mọ onígbàrọ̀ ẹ̀ ni so nǹkan tá à ń sọ nìyẹn so ẹ̀yọ́ dáhùn question bí ó bá ti wá ni so wọ́n bẹ̀rẹ̀ question bíi kó ló di pé máa dáhùn question àwọn obìnrin wọ́n ní ká sọ ní pàtó yìí pé so ok wọ́n ní ọkùnrin ní wọ́n béèrè ok ọkùnrin tí ó lè sọ̀rọ̀ ni <laughs> wọ́n ní so wọ́n béèrè yìí pé ìjáde lílọ wọ́n ní ṣé ó bá ṣẹ̀ríà àbí kò bá ṣẹ̀ríà mu so ní nǹkan tí wọ́n béèrè wọ́n ní kí wọ́n tún ní kí ni ó bí ìjáde lílọ wọ́n ní kí ló bí ìjáde lílọ so wọ́n ní pé tó bá ṣẹ̀ríà mu àbí kò bá ṣẹ̀ríà mu so àgbẹ̀dá gbọ́dọ̀ ní náà ní pé dáwà ṣíṣe a fẹ́ ṣe dáwà mújímọ́là ló wá ó wá ní nǹkan tó yẹ pé àdìsọ́kẹ́ bá ti fẹ́ ṣe dáwà nìyí sèyàn fẹ́ ṣe dáwà ẹlẹ́rìí pé àwọn èèyàn fẹ́ ṣe dáwà wọ́n lọ sí IVC dáwà náà ṣe wọ́n lọ sí kinní kan dáwà náà ṣe ọ̀sọ̀ọ̀sẹ̀ àmọ́ ṣe wá sí dáwà ni so dáwà yẹn a ronú sí pé bó la ti fẹ́ ṣe dáwà kò sí nǹkan tó burú mẹ́fẹ́ kéèyàn ronú sí bẹ́ẹ̀ ti fẹ́ ṣe dáwà ọ̀nà wo la fẹ́ gbà ṣe dáwà àwọn èèyàn kan gbọ́ Islam yìí nìkan ẹ̀yà lọ sàlàyé Islam fún wọn tọ́ba ń ṣe dáwà yẹn èèyàn wọ́n bọ̀ sọ pé dáwà tóun ń ṣe yẹn onìkan ló dáa jù so èèyàn bọ́ wọn sọ dáwà yẹn gangan di kankan tó jẹ́ pé yóò wá ṣe pàtàkì jù nínú ẹ̀sìn so arabi táwọn èèyàn ti máa ní arabi tí problem ti wá nìyẹn nígbà táwọn tó jẹ́ àwọn tẹ̀blík ní ni pé wọ́n ronú sí dáwà kan pé dáwà yìí la fẹ́ máa ṣe so wọ́n rò pé dáwà yẹn nìkan ni gbogbo ayé gbọ́dọ̀ ṣe kò gbọ́dọ̀ rí bẹ́ẹ̀ rárá so a ní pé dáwà tá ṣe yìí so dáwà dáwà bẹ́ẹ̀ ṣe èyàn ò ní fi àfẹ́ẹ̀tì àwọn èèyàn lórílẹ̀ ayé èyàn ò rí i pé dáwà yẹn yóò fírí àwọn èèyàn kì í ṣe kan kì í ṣe dáwà tó máa àfẹ́ẹ̀tì yẹn dáwà náà ó tún nídìí ìmọ̀ ó nídìí ẹ̀kọ́ ó nídìí kò sí nǹkan dáwà bẹ́ẹ̀ ṣe láyé dẹ́ pé wọ́n fẹ́ jẹ́ dáwà tí ò bá ti sí mọ̀ ńbẹ́ kò sí ni dáwà yẹn ò ní wúlò rárá so lóbi jẹ́ pé nǹkan dáwà gbọ́dọ̀ kọ́ create náà ni ìmọ̀ jẹ́ nǹkan náà gbọ́dọ̀ create ẹni wọn bí gan pé ìbò làwọn yóò ti mọ nímọ̀ sí nínú ẹ̀sìn Ọlọ́run ọba àwọn tí ó jẹ pé àwọn ni ó mọ pa àwọn ẹ̀sùn jẹ́ ọ̀tọ̀ Ọlọ́run ọba bó ni ó ti mọ nímọ̀ sí ẹgbẹ́ tó pé ọmọ jẹ́ tó jẹ́ pé ń pèyàn sójú ọ̀dọ́ náà bá gangan nǹkan tó kàn gbọ́ lẹ́nu ẹnìkan tí kàn sọ ní ọ̀rọ̀ lásán ni wọ́n á máa sọ jáde kò gbọ́dọ̀ rí bẹ́ẹ̀ lọ́yẹ̀ pé nǹkan tó pé òun náà gbìyànjú àti lè kà ìmọ̀ lọ pé yẹn lọ lé kéwìn ń kẹ́kọ̀ọ́ orin dáwà tó ga jù láyé tí ò sì dáwà tó tó láyé so ẹ gbọ́dọ̀ kírèdì pé gbọ́dọ̀ àwọn yóò ti máa kẹ́kọ̀ọ́ kẹ gbọ́dọ̀ kàn àdó yín pé ẹ wọn fọ̀rọ̀ méjì sí ọlẹ́nu àfọ̀rọ̀ mẹ́ta sí ọlẹ́nu ọ máa wá pé bóun ni ó ti máa lékún sí i ó dẹ̀ máa rí pé wọn náà lè kà tó èèyàn gbọ́dọ̀ lè kà tí ó bá ti lè kà dáhùn yẹn ni ó ní ààyè díẹ̀ tó tẹ́ pé èèyàn gbọ́dọ̀ mọ̀ bí èèyàn tún gbọ́dọ̀ pé èèyàn bẹ́ẹ̀ ṣe àtúnṣe rẹ̀ dáadáa so olóbi jẹ́ pé dáwà táwọn ń ṣe tí a bá wọ asinu dáwà yẹn ó máa lálàáfíà pé èèyàn lè ṣe dáwà pé bọ́bá tún ẹ̀lẹ́ tún lè ṣe dáwà ṣùgbọ́n àwọn kan tí wọ́n tún wá lọ sokọ́ mọ́ dáwà yẹn ó jẹ́ kí àwọn dáwà yẹn ó wá jẹ́ kí wọ́n fẹ́ jẹ́ pé wọ́n fẹ́ ní ààyè kì í ṣe dandan ni fún yàn nígbèsè ayé yàn yìí pé o gbọ́dọ̀ mọ́ lọ ọjọ́ mẹ́ta lọ́sẹ̀ kan ọ̀rẹ́rẹ́ fún yàn ní gbèsè ayé yẹn pé ọ̀bọ̀dọ̀ máa lọ kíní kan ní oṣù kan kéde dandan ni fún yàn pé lọ́dún ọ̀bọ̀dọ̀ máa ṣe nǹkan báyìí kéde dandan ni fún yàn tó bá ní pé nǹkan tí ó bàjẹ́ bá pọ̀ lẹ́lẹ̀ kò ní ìdí pé kó lọ ọmọ rẹ àyà ìyàwó rẹ dọ́wọ́ kò ní ìdí kéèyàn kéèyàn ṣe bẹ́ẹ̀ kéèyàn jẹ́ fọ́ọ̀sì ìlera yẹn lórí lẹ́gbẹ́ àwọn àfáà nǹkan tó ń ṣàlàyé fún wa lónìí ni pé kò ní ìdí ká fọ́ọ̀sì nǹkan kan léra wa lórí kó jẹ́ ipe nínú ẹ̀sìn kọ́ ẹ pé kan á ti wá sọ ìgbésí ayé wa di nǹkan láti restrict síbi kan pé bí ti ń lọ nìyí o bẹ́ẹ̀ náà ni ó ti máa lọ ara ẹ̀sìn Islam kì í ṣe bẹ́ẹ̀ ara ó fààyè gbà pé òdodo ni kéèyàn ó máa wá ẹlòmíì àbẹ pé tí wọn bá ti sọ òdodo fún báyìí nǹkan tí àwọn kan bá ń sọ fún yẹn nìkan náà ni ó máa gbà gbogbo ló bá ti gbọ́ níbi kan tó ti gbọ́ nìkan náà ni tó ìdẹ́rẹ́bí bá sọ fún kò ní gbọ́ kò yẹ kó rí bẹ́ẹ̀ rárá nínú ẹ̀sìn Ọlọ́run ó fẹ́ mi ẹ̀ ní gbáàyè pé ó fẹ́ tẹ̀lé tọ́lọ́run so tí wọ́n bá ti ń sọ̀rọ̀ kan ìwọ náà wá díẹ̀ ìwọ náà mọ̀ ó sì tẹ̀lé ìgbà àwọn arísíìtì ara wa síbi kan ọ̀pọ̀lọpọ̀ ara máa ń arísíìtì ara sí kankan tẹ́gbẹ́ ẹ̀dá arísíìtì ara sí ẹ̀ ọ̀lẹ́ àwa tètè control nínú láìfù wa tẹ́gbẹ́ wọn náà rẹ́ ṣe òní ọ̀ma jẹ́ pé bí wàá dẹ́ pé òní ọ̀ma sọ pé lọ sí báyìí lọ sí báyìí lọ sí báyìí kò gbọdọ̀ rí bẹ́ẹ̀ nínú gbèsè ayé mùsùlùmí ẹnìkan tó lè control èèyàn nínú gbèsè ayé mùsùlùmí náà lọ́lọ́run kankan àfa sọ pé àwọn ọmọ sọ pé eh, ẹ lè tẹ̀lé mọ́sáàb ẹ̀rọ pé mọ́sáàb mọ́ mọ́lìkì ló ń tẹ̀lé òtítọ́ mọ́ mọ́lìkì di òtítọ́ di òtítọ́ di ànábì ọlọ́run nìyẹn ọmọ mọ́sáàb mọ́ sáàbì ló ń tẹ̀lé òtítọ́ di ànábì ọlọ́run nìyẹn ó rọ sẹ́nìkan ànábì ọlọ́run ó máa jẹ tí ó máa béèrè nínú ẹ̀sìn ọlọ́run ọba wọn ló dẹ̀ mọ́ fìlà káyọ̀ ẹgbọ́n tó bá béèrè lábẹ́rẹ́ wà fẹ́lẹ́ béèrè lọ́wọ́ fẹ́lẹ́ béèrè lọ́wọ́ fẹ́lẹ́ ọ̀hún ní sísè àwọn ẹgbẹ́ ibìkan ló ti máa béèrè nǹkan lọ láyé ìtọ́ni ẹ bá dẹ̀ ti sọ nǹkan ló right ò lè sọ bẹ́ẹ̀ láyé ò lè sọ bẹ́ẹ̀ láyé so inú ẹ̀sìn ẹ̀sìn mú ìgbà àyè wá fún wa kò ní ká rìsíìtì ara àwọn èèyàn rìsíìtì ara wọn lónìí wọn rìsíìtì dáwà síbí kan pé dáwà gbọ́dọ̀ jù báyìí lọ bá a tó pa ti ń ṣe lọ iná ni ó máa lọ sókè kò lè rí bẹ́ẹ̀ láíláí ló jẹ́ pé àwọn náà wọ́n padà wá máa ń rí pé àwọn ti dé òpin ibi dáwà táwọn lọ so èèyàn dé òpin rẹ̀ téèyàn lè lọ wájú mọ́ èèyàn ní ráwọn èèyàn kankan tí ó kún yàn mọ́ èèyàn sì ní ráwọn lè lọ wájú mọ́ dégbé so kò gbọ́dọ̀ máa rí so bẹ́ẹ̀ wá fẹ́ lọ ní kinní so yóò jẹ́ ẹ̀ẹ́dẹ́sẹ̀ yí pé yóò nímọ̀ dáadáa wọ́n dẹ̀ fún láyè kó ṣàlàyé ìmọ̀ fáwọn èèyàn níbi náà fẹ́ lọ so ẹnìkan wà dẹ́gbẹ́ ó nímọ̀ dáadáa gẹ́gẹ́ gbogbo adákóyà ẹni tí ó nímọ̀ tẹ́gbẹ́ yóò ṣàlàyé ìmọ̀ fáwọn èèyàn dáadáa pàtàkì jùlọ yìí tó lọ́wọ́ máa jẹ́ pàtàkì gan ni pé ìgbèríko dáa fẹ́ lọ yìí tá a bá lọ tá a bá kúrò ńbẹ àwọn àmọ́ya burú mi ni ó padà tó máa ṣẹlẹ̀ ńbẹ bẹ́ẹ̀ náà ni pé káfẹ́ kan lẹ́nìkan dẹ́gbẹ́ afẹ́ kan wá fún ní owó dáṣe gbogbo ìgbà àṣọ pé ìwọ gbé bẹ́ẹ̀ yẹn o wọ́n á máa jẹ́ pé àbẹ́yìn méjì ọlọ́mọ gbé bẹ́ẹ̀ ọ̀kẹ́ á máa ṣe dáwà yẹn gangan lọ. so ọ̀nà téèyàn lè èyàn máa ronú nípa dáwà ní gbogbo ìgbà ní gbogbo àsìkò so bẹ̀kẹ́ èèyàn wa ní sọ pé dáwà kan ni ó jẹ́ pé òun ló dáa jù téèyàn wa máa rí gbogbo ẹni tí ò bá ti ṣe dáwà yẹn pátá yẹn bí wàá rí pé òun ò ṣẹ̀sìn Ọlọ́run kó lọ rí bẹ́ẹ̀ kí gbé tí o àti tí ó bá ti lọ tẹ̀fsíìrì Ramadan kò yẹ sin ó lè máa gẹ́gẹ́ kí wọ́n ó lè ṣe àwọn oríṣiríṣi nǹkan ó lè ṣe bàdà ó lè máa ka kùrán ó lè máa ṣe ara gan ọ̀gá fún ẹ lè máa ka ọ̀rọ̀ tó jẹ́ àdìsí ó máa ka fún ara rẹ̀ ṣe wá wí ẹ̀yin ìwà tẹ̀ sí rí gbọ́dọ̀ bí a jẹ́ ẹ̀ ṣètò ọlọ́run o ẹ̀yin gbọ́dọ̀ sọ bẹ́ẹ̀ rárá so lóbi jẹ́ pé kọ́lọ́n kó sànù wa a gbọ́dọ̀ ní àgbọ́yé dáadáa ká túra wa lẹ̀ nínú ẹ̀sìn ọlọ́run ọba ká má restrict ara wa nínú ẹ̀sìn ọlọ́run ọ̀pọ̀lọpọ̀ àyàn restrict ara wọn sí nǹkan kan tó yẹ pé tí wọn bá ti ń ṣe ń gbèsè ayé wọn báyìí wọn wá ti wá sọ di ẹ̀sìn sórí kọ́lọ́n mọ́ gbà gbogbo bàdà tán ṣe ọlọ́yẹ kọ́lọ́n mọ́ gbà lọ́wọ́ wọn tó kí wọ́n ti sọ dẹ̀sìn kọ́lọ́n bò rẹ̀ pé lẹ́sìn akànpí ń ṣe pé a fẹ́ pé àwọn èèyàn ni kí wọ́n á sọ dẹ̀sìn ìgbé ilé gangan ó ti wá di pé nínú tẹwa ká sọ pé ẹ nínú Ramadan tí tẹ̀síìrì ò bá tí ì wáyé àti ìṣẹ̀sìn kò sí nǹkan tó kò sí nǹkan tó kò bá mọ̀ ayé ní gbogbo ayé ní gini kéyìn wọn nìkan ní kò bá mọ̀ ayé ní gbogbo ayé kẹ́ni ọgọ́mọ̀ ìtẹ̀sí inú rọ̀mọ̀dá káwọn ó ṣèbàdà mi kò sí ìyọ̀dọ̀ burú bẹ́ẹ̀ káwọn níbi tí ó bá ti wáyé òun gangan ni kò sí bẹ́ẹ̀ nínú dáwà lọ́wọ́ bá so a gbọ́dọ̀ sọ gbogbo àwọn nǹkan yẹn dáadáa kọ́lọ́n kó fún wa ní àgbóyè sí rẹ̀. ìmọ̀ onídọ́ ìfún. wẹ́ àwọn ọ̀rọ̀ tí a bá ń sọ ni pé ààrẹ nìkan tó jẹ́ pé ó sọ ìmọ̀ dọ̀ ìfún tó jáde tó wá sọ àyàn máa ń gbọ́ náà ni so ló fi jẹ́ pé àwọn ọ̀rọ̀ báyìí máa sábà sọ tìpínpínlẹ̀ ọlọ́dọ̀ àwọn dára pé wọ́n ní ẹni ìmọ̀dọ̀ ibẹ̀ ní ọgbà ara ah, àtàrọ̀ sọ báwọn ní irọ́ ni so ìlú eléyìí bá tẹ̀yìn ọ̀rọ̀ pé ṣé tó dọ̀lẹ́ wọn sọ pé mọ̀ àwọn máa ń béèrè pé ṣé tó dọ̀lẹ́ wọn ni pé ara àwọn sọ pé ìmọ̀ jẹ́ kínní àwọn náà láwọn tó jẹ́ pé wọ́n jẹ́ onímọ̀ ṣùgbọ́n kàdá àwọn gbèrò rí tí wọ́n gbé kínní fún ni pé tó burú jù ní fíkírò so Islam ò dẹ̀ nídìí gbogbo eléyìí gbogbo òrònú tó bá ronú láyé ìdá àfa ti kọ́ lẹ́lẹ̀ ó ronú lé lórí ná kó lórí bí wọ́n sọ pé ó fẹ́ ronú ọkàn lé wọn kàn ọgbọ́n kan ronú fíkìrù lásán yóò sì yàn lọ́nà ni kò sí èméjì bẹ́ẹ̀ so fíkìrù dé àwọn abẹ́sẹ̀ pátá dá àwọn abẹ́sẹ̀ la ọ̀rọ̀ ọlọ́run lè yóò máa ronú sí kébé ọkàn àwọn wo nǹkan tó wà lórí ilé ayé tí ọkàn àwọn fi ṣe fíkìrù nìkíní so kò rí bẹ́ẹ̀ rárá ìgbóná ọlọ́run ṣe bára yẹn ọ̀rọ̀ ọlọ́run ló máa fi sọ̀rọ̀ outside ọ̀rọ̀ ọlọ́run wa so ibi tí ibi tí kíni wà ibi ìyẹn nìkan náà ni mo ti sọ pé mo mọ̀ pé wọ́n sọ pé fíkìr fíkìr fíkìr fíkìr ìyẹn kọ́mà táwọn náà yẹ takò ní kínní so wọ́n gbà pé nìkan tó bá ti jẹ́ pé ó bá ti afun ní ìtọ́sọ́nà táyà ti fún ní ìtọ́sọ́nà so wọ́n àjókòó yọ ẹ pé yọ mọ̀ ṣe fíkìr so èèyàn ní jókòó bá ní kínní so yóò jẹ tẹ ọ̀rọ̀ Ọlọ́run ọba gangan tó ti wá bẹ́ẹ̀ ni yóò máa ronú sí tó jẹ́ pé Ọlọ́run ọba gangan ti kọ́ lẹ́lẹ̀ òun lè yóò máa ronú sí kéde àwọn múrònú ti yàn wá tí àwọn múrònú ti yàn wá so yóò máa fi ọ̀rọ̀ Ọlọ́run ọba sẹ̀rí sí nǹkan tí ń ṣẹlẹ̀ ayé so nǹkan tí ó gbọ́dọ̀ jẹ́ nìyẹn so kọ́lọ́bọ̀ tún ẹnì kọ̀ọ̀kan wa náà ṣe níbi tí a bá kù sí so gbogbo wa náà lá níbi tí a kù sí pẹ̀lú dáwà tẹ́nì kọ̀ọ̀kan wa ń ṣe. ẹ kí Ọlọ́run ọba kí wọ́n jẹ́ kèfèrí ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáà tán jẹ́ àwọn afẹ́sìn náà ni wọ́n nígbà mi torí pé kí ni o wọn àwọn kan wà dẹ́ pé wọ́n ti wà pẹ̀lú wọn bẹ̀tì nǹkan táwọn kan máa ṣe ni pé àwọn máa ṣe wákùn tiwa ni àwọn àfáà ọ̀pọ̀lọpọ̀ wọn ti wà pẹ̀lú wọn so pẹ̀lú nǹkan táwọn sọ yẹn wọ́n rí nǹkan tí wọ́n fi sọ bẹ́ẹ̀ so because ọ̀pọ̀lọpọ̀ ti wà pẹ̀lú wọn wọ́n dẹ̀ tún ti wọ àwọn nǹkan táwọn yẹn kan ní bẹ́ẹ̀ wọ́n tún ní àwọn àsìkáàrù kan náà ní wọ́n máa ṣe wọ́n ṣe kí nìkan gbàdá ẹ̀jẹ̀ ní sinmi báyìí wọ́n ṣe tẹ̀kfíìrù wọn wọ́n ní àwọn ṣe àwọn kan báyìí wọ́n ṣe àwọn kan ṣe àwọn kan ìkànnì àwọn náà ní pé kí wọ́n dìbẹ́ndì àwọn kìíní yẹn fáwọn tó jẹ́ pé wọ́n wà ní àyè kẹ́hìn yorùbá tún lè ní ìmọ̀ sí lórí àwọn kìíní yẹn ṣùgbọ́n kéde tí a bá sọ pé yẹn ṣe àgàn yóò dìbẹ́ndì kìíní yẹn ni pé nǹkan náà là ń ṣe yìí o ẹ̀jẹ̀ ní sinmi so ìyẹn àwọn onímọ̀ náà wà tán lè kọ ọ̀rọ̀ lọ́dọ̀ tí wọ́n so ó jẹ́ nǹkan tó yẹ pé a gbọ́dọ̀ ní kìíní so àwọn kan yẹn so àwọn kan sọ pé àwọn afá kan èmi ò fẹ́ sọ débẹ̀ ni pé àwọn afá kan sọ pé kìíní ọ̀sùn àwọn ó ṣe wá fún wa dúró pé ah, ọlọ́run lè pè wọ́n ní ọlọ́run lè sọ pé àwọn kan wà dé pé wọ́n máa ń mọ kìíní yẹn dáadáa tí wọ́n mọ bí nǹkan tí wọ́n ń ṣe yẹn gangan dáadáa àwọn kan wà dé pé wọn ò ní mọ̀ dáadáa dé àwọn kan ò gbé àwọn ilé ìlọ́tọ́ mi sọ́nà tí mo fi mọ̀ náà so ọ̀pọ̀lọpọ̀ nǹkan tó wọ́n sí àwọn yẹn lónìí nínú pé àwọn tó ń tọ́ mi sọ́nà tí mo fi mọ̀ náà ní so mi ò lè kúrò ní àárín wọn láéláé ó náà màá ẹlòmíì le bẹ̀rẹ̀ láti nurspart kó bẹ̀rẹ̀ láti eh, tọ̀ríkọ̀ kó bẹ̀rẹ̀ láti gíní kan kò sí nǹkan tó fún bẹ́ẹ̀ bẹ̀rẹ̀ bá ní abẹ́rẹ́ náà bá rí pé òun dúró òdodo ni kó bọ́ sínú òdodo Islam ni yóò bọ́ sínú òdodo ni yóò ṣe náà di tẹ̀lé èyàn nínú sí tara èèyàn èyàn ṣe náà di fúnra wọn lé èyàn fẹ́ mi yẹn nígbàyè ó lẹ̀sìn ó ní Islam èyàn fẹ́ mi yẹn nígbàyè ni so ó ṣe náà di tẹ̀lé òdodo gbàdó bá ródòdó so wà ń sọ pé eh, ẹnìkan ibi tó ṣe ibi tí imani àfa ìdé nìyí o so imani ìdé mi ò gbọdọ̀ kọjá rẹ̀ so ọ̀rọ̀ yẹn bọ̀rọ̀ nǹkan tó dánú ẹ̀sìn ọlọ́run ọba ni rárá kí wọ́n máa ṣe bẹ́ẹ̀ so lóòótọ́ làwọn afá kan sọ pé àwọn ka àwọn ti bá wọn ṣe rí àwọn dẹ̀ pé wọ́n ní kí ni ọ̀dọ̀ ẹlú àtàwọn kan náà mọ̀ pé wọ́n máa ń ṣe àti gbogbo àwọn èrò orí mi tí wọ́n ti bá wọn pé wọ́n sọ pé kéèyàn lọ sí Pakistan ojú pé kéèyàn lọ sí Mecca lọ tẹ́kẹ́ wọn gbogbo àwọn kan tẹ́kẹ́ bá ti nírú àwọn èrò orí báyẹn so àwọn èèyàn pè hàn kí èyàn ó ti di kẹfẹ pẹ̀lú tẹ́ pé irú ẹ̀ bá wà lọ́dọ̀ wọn pé kí n lọ Pakistan ojú pé kí n lọ sí Maka áàjì lọ irú yẹn ó ti sọ yẹn ti kẹfẹ rí bọ̀ kẹfẹ yẹn ti bọ̀ pẹ̀lú pé àwọn ò tí ì rí àwọn fact yẹn ti kí ni o dì mọ́wọ́ so kó dẹ̀ jẹ́ pé àwọn àdìsọ bá wà dọ̀ ifá nínú àwọn kan tí wọ́n ní kéèyàn òfilẹ̀ kéèyàn òfilẹ̀ ní àbáwọn àdìsọ wà mọ̀ọ́dù kéèyàn bá nù kéèyàn òfilẹ̀ kéèyàn bọ́ sí àwọn kí ni o àdìsọ jẹ́ tó jẹ́ kó lọ́lá àfíà ègbé ìwé kan pé ọ̀gá mi ló ṣèwé yìí ó wá kún fún dọ̀ ibì yẹn wà máa lò lọ èèyàn gbọ́dọ̀ lò lọ èèyàn lọ wá èyí tó jẹ́ pé wà tí wọ́n wá sọ pé ló wà sọ̀hìn èèyàn gbọ́dọ̀ lò ṣé wọ́n kọ́ntínẹ́ sẹ́yìn pé wọ́n ní àwọn ẹgbẹ́ ah, eléyìí ló wà eléyìí lẹ ogun àwọn kan tó wà níbí ilẹ̀ o kí wọ́n ní àṣà ah, àmọ́ lò náà ni èèyàn ní máa lò ó lọ wá ẹ̀dẹ́gbọ́n ló lálàáfíà ni o lè yọ padà máa lò ṣùgbọ́n àwọn kan báyẹn oúnjẹ àwọn kan tó kù díẹ̀ kàtó tó jẹ́ pé yẹn gbọ́dọ̀ tó gbọ́dọ̀ ṣe àtúnṣe rẹ̀ dáadáa tẹ́gbẹ́ yẹn gbọ́dọ̀ ṣàtúnṣe kọ́lọ́n so number three àti àwọn olùṣe nápì lóru ní àṣepọ̀ tẹ́ pé ọkọ ọmọ ṣe nápì làyàwó wà lẹ́yìn ẹ̀ tẹ́ pé ọkọ ọgbọ́dọ̀ dúró lẹ́gbẹ̀ẹ́ ara wọn o so ọkọ yóò wà níwájú ìyàwó wà ní ẹ̀yìn tá bá ní ọmọ ọmọ ọkùnrin ọmọkùnrin yẹn wà ní ẹ̀gbẹ́ ọ̀tún bàbá rẹ̀ so ìyàwó wà lẹ́yìn tẹ́ pé ọmọkùnrin méjì bá ní wọn ọmọkùnrin yẹn méjì ó wà lẹ́yìn bàbá wọn ìyàwó mọ̀mọ́ wà wà ní ẹ̀yìn pàtàyányán so ọkùnrin àtobìnrin wọn ò ní jọ tò pọ̀ yìí kò já àwọn ọmọ rẹ̀ náà ẹgbẹ́ yóò bá wọn tò pọ̀ yóò tí wọ́n bá ti mọ̀ọ́rún kí ìbẹ̀rẹ̀ àwọn tí wọ́n bá mọ̀ọ́rún kí wọ́n lè dúró sẹ́gbẹ̀ẹ́ rẹ̀ so bí a ti máa ń tò nínú Islam wọ́n lè kírun pẹ̀lú ara wọn so èèyàn lè kí nínú ilé so èèyàn lè kí ìrun náà fílà tí wọ́n fẹ́ kí lóru wọ́n lè kí pọ̀ nínú ilé so sọ́lọ́mọ náà máa ń ṣe bẹ́ẹ̀ pẹ̀lú àwọn tí wọ́n jẹ́ àwọn àrí Ibn Abbas wà pẹ̀lú ìṣọ́lọ́mọba tí wọ́n dẹ̀ kírun obìnrin kan wà lẹ́yìn tó ṣọ́lọ́mọba wà wájú so ilé máa ń ṣẹlẹ̀ fún nínú òkè so kò sí nǹkan tó burú ní eléyìí so inú question àwọn obìnrin wọ́n ní àwọn èèyàn kan wọn ò kí wọ aṣọ kankan àbí nǹkan ju white lọ sọ pé kí ni nǹkan tí a fẹ́ sọ sí sọ́dọ̀ bá ní aṣọ tó jẹ́ pé òun ló dáa jù so òun náà ni aṣọ tó jẹ́ white tẹ́ pàdísì iná bá ń lò so wọ́n máa gbẹ̀sán níwájú ọlọ́run ọba bẹ̀rẹ̀ kò aṣọ di èèwọ̀ fún abẹ́ká máa wọ aṣọ mi tó pé sọ́dọ̀ bá náà wọ aṣọ mi tó ní kọ́lọ̀ tẹ́lẹ̀ bá rò pé white yẹn lòun fẹ́ máa wọ àwọn lábáwá nìsín báyìí ẹ̀ẹ́dẹ́rẹ́ aṣọ mi lọ́rùn wọn jàlámíà ni jàlámíà white ó pọ̀ tí wọ́n máa ń ní so ìròyìn ètò ẹ̀wọ̀ lónìí kan ni wọ́n wọ̀ lọ́la àwọn ti ní máa ti máa ń wọ̀ lẹ́yọ̀ kọ̀ọ̀kan so white nìkan ni wọ́n máa ń wọ̀ nínú ìgbésí ayé wọn so àwọn tó ń jẹ́ àwọn alárúbáwá tó ń jẹ́ jàlámíà tó ń wọ̀ so òṣèṣì tí wọ́n nìyẹn ẹ̀nà nap tí wọ́n jẹ́ ọkùnrin so àwọn tó jẹ́ obìnrin aṣọ tí wọ́n gbé sórí aṣọ wọn tí wọ́n ní kí wọ́n ni pé tó dáa jù náà ni pé kó jẹ́ black wọ́n lè lu kọ́lọ̀ mi gẹ́gẹ́ bá ti ṣàlàyé fún wa náà nìyẹn ìjó ni so wọn bẹ̀ kó aṣọ tó mìíràn wọn wọ̀ kó máa tàn jù obìnrin gangan fúnra rẹ̀ gẹ̀hún gangan ti tàn ó tún wá máa wáyé yóò máa tàn so wọn láwọn fẹ́ tó máa ṣe bẹ́ẹ̀ so kọ́ lọ́n kó sànù wa. ó tó bá máa dànù ẹ̀ kí tó dẹ̀ jẹ́ pé ó jẹ́ ọkùnrin pé inú lé ní ti máa kírun òye kírun ẹ̀ ajínú lé lọ tó bá wá jáde lọ síta nìkan ní máa kírun pẹ̀lú àwọn èèyàn wọ́n ní kí ni ìdájọ́ ẹ̀ àwọn afáàkàn gbà pé ọlọ́run bò ní gba irun rẹ̀ so àwọn afáàkàn gbà pé tó bá ti kírun ẹ̀ ló bá ti kí déédéé tó bá kí dára tó kí bó ti kí pé ọlọ́run bó gbà lọ́wọ́ ẹ̀ àìkíní jẹ́wọ́ ẹ̀ ni ó dájẹ́ ara rẹ̀ wọ́n ju ọlọ́run bá ṣùgbọ́n jùmọ̀ lùlù àmọ́ ẹni pé àwọn afọ́ni àwọn afọ́gbà pé ọlọ́run bò ní gbà rẹ̀ tí bá ti ń gbọ́run pípé tí ọlọ́kí irun mọ́sálásí tí ọlọ́kí irun gbẹ̀dún jẹ́mọ́ àwọn àbẹ̀ ọlọ́run bò ní gbà rẹ̀ tó pé afọ́jú kan abójúṣe ọlọ́run bá tó ní pé òun òun ò lè máa kírun kọ́ ọmọ dárun kí afọ́jú dùn ní ṣé wọn kọ́ lọ́mọ kírun ní ṣé wọn ti wá sáré pé padà pé ṣé wọn gbọ́run pípé ọlọ́run gbọ́run pípé ṣé wọn fa àjì ó ti di dandan ó gbọ́dọ̀ dáhùn so lọ́ọ́ máa dáhùn pípé yẹn ibùkọ́ ẹgbẹ́ ó ti kírun tán gbọ́dọ̀ lọ́tún lọ kírun mọ́sálásí tó wọn máa gbé irú jẹmọ́mì gbó lágbára nìyẹn tó jẹ́ wọn bá dúró lé pé padà sẹ́yìn sọ àwọn afá máa ń wò bá ń pé kí wọn máa kí nínú ilé pé ọlọ́run nígbà ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ àwọn afá náà tó máa sọ pé ọlọ́run gbà irun a máa dánú kí lẹ́yọ kan wọn àti máa dánú kí ni kí ni o jàmá so ẹni ẹ yóò kàn jẹ̀yà pé àìkírun ní jàmá ni so eléyìí náà láfẹ̀ẹ́ mú fún un pé kọ́lọ́run bó gbàrún rẹ̀ lọ́wọ́ rẹ̀ kó mọ́ dàrún rẹ̀ lù láyà ní aláwọ̀kọ́ náà níbi lára àwọn alátúndá dá fún àwa mùsùlùmí lónìí olóyìn bí àwọn táwọn lọ gbé ní àwọn kọ́tàsì kankan so àwọn ibi tó jẹ́ ibi tó jẹ́ pé àdúgbò yẹn lọ pé èèyàn gbọ́dọ̀ wọlé ní eight thirty àbí nine o'clock mọ́ so gbogbo àwọn kan báyẹn kéèyàn kọ̀ọ̀kan tí ìjà yìí láàárọ̀ láago mẹ́fà gbogbo àwọn oníṣẹ́ àwọn kan báyẹn wọ́n sáà ti so àwọn yẹn ò nílé kí mọ́ gírídì níjẹ̀ mọ́ ẹ̀yẹ́ mọ́ nílé jáde síta gbangba ní àsìkò lọ́wọ́ ibi seven báyìí báyìí ó ti da gbogbo àwọn àdúgbò kan wà rẹ pé wọ́n ti dá wọ́n ti ṣe lódìdí so ìbẹ̀rẹ̀ rẹ̀ mọ́ wọ àwọn èèyàn tí wọ́n bá ti lówó lọ́wọ́ ike ibi tí o ti ní sí wàhálà kankan tẹ́kẹ́ tó bá ti fẹ́ rí mi gan òní rí mi ni ah, Islam ò rí bẹ́ẹ̀ rárá òṣìṣẹ́ ọlọ́run bá sàlám àtàwọn tẹ́jú àwọn sọ̀rọ̀ àbàdàn ṣáájú wọ́n kó àwọn èèyàn mára ni ìkónimára lọ́tọ̀ òyìnbó ní àìkónimára ṣùgbọ́n Yorùbá ó ní ìkónimára Islam ìkónimára ni Islam ni Islam ní agbọ́dọ̀ kó èèyàn mára ní tẹ́lẹ̀ inú ilé yẹn gbọ́dọ̀ géètì yẹn gbọ́dọ̀ wà òpin àwọn èèyàn ó máa wọ ọbẹ̀ wọ́n máa jáde so ó gbọ́dọ̀ rọrùn kò dá fẹ́ẹ́ kan tó jẹ́ mùsùlùmí kọ́ pé kí wọ́n tó lè wọnú ilé rẹ̀ wàhálà tó yẹ ó ṣe é máa pẹ́ nígbà tó jẹ́ àfáà mi gbàgbé tó fẹ́ẹ́ béèrè nǹkan lọ́wọ́ rẹ̀ kọ́ yẹ kó pẹ́ pé wọ́n tó lè wọnú ilé ẹ̀ ká yóò firi ni. so ló fi jẹ́ pé lónìí àwọn yẹn ti kó àwọn nǹkan kan wá bá wa tó jẹ́ pé táwọn náà bá ti wá lówó lọ́wọ́ a mọ̀ pé ibo ni GRA ibo ni kinní kan ibo ni kinní kan so ibo lè yẹn ọmọ gbé tó jẹ́ pé ẹnìkan kan ò tiẹ̀ nílé rí yẹn gan. no èèyàn bọ̀ ọ̀jẹ̀ kó rí bẹ́ẹ̀ ẹni bá jẹ́ mùsùlùmí tó o bá ní owó lọ́wọ́ mọ̀ pé àwọn tẹ́jọ ní owó yẹn wọ́n ti pọ̀ tó o bá ní owó lọ́wọ́ wàá gbà pé àdánwò lọ́la bá mi ṣe fún ọ àwọn tó ní tẹ́nìdì owó yẹn wọ́n pọ̀ tó o bá ní ìmọ̀ àdánwò lọ́la bá mi ṣe fún ọ o ò bọ̀ ọ̀dún wa jẹ́ pé kó o tún rìsíkì ara rẹ pé ó láwọn ojú àwọn tó lè béèrè question lọ́wọ́ yẹn olójú àwọn tó lè rí ọ olójú àwọn tó lè pè ọ ọ̀rọ̀ síbẹ̀ rárá gbogbo àwọn nǹkan yẹn lónìí àwọn yẹn ti sọ di pé a gbọ́dọ̀ fúnra wa lápọ̀nlé sódà bá fúnra wa lápọ̀nlé àwọn yẹn náà máa pọ́n wa lé àwọn yẹn náà máa ṣe kíní kan kò sí bẹ́ẹ̀ náà sí òṣìṣẹ́ ọba firi ma gbogbo àwọn èèyàn ni àyítálákà tó lówó àtẹni tó jẹ́ ìyẹn dẹ́pẹ́ àti gbogbo ẹ̀ òṣìṣẹ́ ọba dẹ́pẹ́ afọ́jú tó wá ba lóṣìṣẹ́ tó bá ba wíńdò afọ́jú yẹn yóò tún máa tẹ̀tẹ̀lẹ̀ fún látara bẹ́ẹ̀ so agbọ́dọ̀ ní àpọ́nlé fún gbogbo àwọn nǹkan tó bá rọ kiri káwa òun gangan ni ẹ̀sìn ọlọ́run bàbẹ̀ ká máa sá lọ ká máa obìnrin náà sì máa sábà fà ń gbà mí náà so ká máa lọ gọ síbì kan torí pé àfẹ́ káwọn èèyàn wá síbi tí èèyàn wà kò dára agbọ́dọ̀ jẹ́ pé yóò kó gbogbo àwọn èèyàn mọ́ra kò ní kí wọ́n á burú mẹ́kún ṣẹlẹ̀ sí wa ẹnìkan ní pé ọlọ́bó ìṣọ́ ọlọ́run bá ní pé àwọn tán jáwọn fámìlì òun òun ṣe dáadáa sí wọn máa ń fi nira kàn òun ni ìṣọ́ ọlọ́run bá nira tó bá máa ṣe dáadáa yẹn lọ onígbàgbé kò ń fún wọn ní erúgbó náà jẹ ní òṣèlú àwọn ni wọ́n ṣe dáadáa yẹn lọ ọlọ́run bó wọn ràn lọ́wọ́ lórí wọn ẹlòmíràn àwọn sáwọn gbogbo àwọn èèyàn gbogbo àwọn èèyàn máa fa burú kan àwọn èèyàn bọ̀rọ̀ lórí èèyàn bọ̀rọ̀ nìkan ẹnìkan àti ọkọ rẹ̀ àtàwọn ọmọ nìkan ni wọ́n bá dágbèsè gbèsè ayé kódó lè sànú ẹnìkan kò ní ẹnìkan kan tó sànú gbogbo àwọn mùsùlùmí tó dẹ̀ láwọn brothers mi tí wọ́n jọ dààmú tí wọ́n jọ wàhálà tí wọ́n jọ ń jẹ̀yà kò ní wọ ẹnìkan kan kó sànú ẹ̀ yóò gbogbo àwọn ìwé ọmọ wáṣẹ́ káàkiri kò ní sọ pé bóun ràn wọn lọ́wọ́ kò ní sọ pé bóun ṣe kankan fún wọn olùkọ́ lọ́kàn máa dàgbèsè ayé gidi gbé so yóò àmà ẹ̀kọ́ kẹta wákàn ní wákàn gbogbo wọn lọ́wọ́ ọlọ́pàá nínú so kọ́lọ̀ kó sànù wa so kọ́lọ̀ kó sànù wa a gbọ́dọ̀ gbọ́ ẹ̀sìn yìí dáadáa wọ́n ní pé kí ni àwọn ọlọ́rẹ́ pé wọ́n máa fáwọn èèyàn ní omi pé lọ́jọ́ pé kí wọ́n lè bá a sọ́ọ̀fù pọ́blẹ́mù wọn eléyìí ọ̀gbọ́dọ̀ jẹ́ nǹkan pé yẹn ó jókòó tì tọ́wọ́ àwọn ẹgbẹ́ àwọn èèyàn kan máa wá kó wọn máa fún wọn ní omi kó kó wọn máa gbé ẹ̀bí ẹgbẹ́ omi ó kékeré kí wọ́n máa ṣàdúrà fún wọn ìkọ́ṣe yẹn ó rí látara àwọn tí èsè mùsùlùmí ni kò gbọ́dọ̀ rí bẹ́ẹ̀ rárá so ìyẹn lè ṣàdúrà sínú omi kékeré pé wọn aṣọ pé a máa ṣàdúrà níjọ́ jìgínì kan ṣégínì kan àfi tẹ́ bá ní sọ̀rọ̀ ẹ máa gbé sọ̀rọ̀ yẹn kò sínú kẹtọ́ dọ́rin káàlẹ́ bíi àṣà wọn máa ṣe. so a gbọ́dọ̀ jẹ́ dẹ́ pé yóò sọ̀rọ̀ àpèrè tí ẹ̀dẹ́ nìkan bá wá pẹ̀lú pọ́blẹ́mù kan a ní sọ di iṣẹ́ tí yóò jẹ́ pé àwa ń ṣe ní pé àwa sọ di ẹ pé ẹ káyọ̀ ọmọ gbómi wá pẹ̀lẹ́gbẹ́ wọn fẹ́ tọ́jú èèyàn pẹ̀lú àwọn bíi èmi ní ṣètún ẹ̀mí ẹ̀rin àwọn nǹkan táwọn èèyàn ń lò kò sí ìyẹn ló burú ní eléyìí bàbá ní káwọn èèyàn máa gbé omi wá pé àmọ́ ẹgbẹ́ mi ókè ẹ̀nà sálẹ̀ àbẹ́ kò ní àwọn nínú Islam tó bá ka nǹkan sínú omi ó gba omi ẹyọ kan tó gbé báyìí so èyàn ó kà èyàn ó kà nǹkan sínú ẹ atẹ́gùn ẹnu èyàn ó fẹ́ sínú omi téèyàn fẹ́ fún tíyàn téèyàn gbé fún àwọn yẹn kàn káwọn èèyàn jẹ ni nà omi sókè nà omi lẹ̀lẹ̀ omi tíyàn kò débẹ̀ so so látòrí ẹ fọ fọwọ́ kan omi lórí rédíò báyìí fọwọ́ kan rédíò rẹ báyìí so kíní kan ṣe kíní kan ìtànjẹ ìtànjẹ àwọn tètè ṣe mùsùlùmí wọ́n ń tàwọn èèyàn jẹ́ bàjẹ́ ọ̀rọ̀ tó dùn àwọn philosophical words owó kan máa lò owó kan sáà máa lò fáwọn èèyàn tẹ wá gbé rárá jọ fún tẹ bá bẹ́ẹ̀ wò báyìí tí pásítọ̀ yìí bá ń ṣe wá sí báyìí kan sáà wò báyìí pé ah kí ni yàrá ilé ìgọ̀ ní báyìí dùn báyìí nínú ọ̀rọ̀ tó sọ èmi ti dá àwọn pọ́ọ̀tì bíi mẹ́wàá bẹ́ẹ̀ ní ìgbà ìmọ̀ yé bẹ́ẹ̀ ní kíní. ìkànnì lọ́nà yìí pé kò sínú eh, no matter the glory you are operating èyíkéyìí glory ìjọba ọ̀gbẹ́ni the best is yet to come so ètò dájò tí wà kò sí ní dáadáa déédéé kó máa ní owó àdó àrẹ lẹ àwọn tẹ́tẹ́ àwọn gbogbo àdó àrẹ lẹ wọ́n ti lo káà lára wọ́n ti ní mọ́tò wọ́n adé tó bẹ̀rẹ̀ lẹ́tọ́ ti ní owó lọ. ọmọ bẹ ètò tó da òtútù ìwà. ṣé kí ló fẹ́ gùn ṣé ọ̀dọ́ lọ́run ni. ṣé ìgbé àdé kan tẹ̀yẹ̀ jẹ lásán náà ní kó kan lè máa sọ pé mo ṣe kíní. so it's not kọ́nọ̀n kó sànù wa ká lè ní àgbọ̀yé tó dáa kọ́nọ̀n kó sànù wa. náà mẹ́lòmí tó tẹ̀lé ọlọ́run kan náà ni pé àwọn tó ń jẹ́ àwọn obìnrin ọlọ́run bá kan lè pè wọ́n náà ní Quran Karim pé wàláyà àti nàbí bùtá ní yẹ́fẹ̀rí iná wúbẹ́ náà ìdí iná wà àrùjùlù iná olórin pé kí obìnrin ó má ṣàfitì ọmọ ẹlòmíì kó má lọ ṣàfitì ẹ̀ fún ọmọ ọkùnrin kan tó jẹ́ bí ọkọ rẹ̀ so kí ó jẹ́ pé torí pé àwọn Yorùbá náà ọ̀rọ̀ tí wọ́n máa ń sọ náà ni pé obìnrin lọ́mọ ẹni tó ní oyún fún un so èèwọ̀ ni nínú Islam pé kéèyàn ṣe zina èèyàn dẹ́ gbọ́dọ̀ sọ dáadáa obìnrin gbọ́dọ̀ sọ eléyìí dáadáa so pé kí òun ọjẹ́ tí ó ṣe zina nǹkan ló jẹ́ èèwọ̀ ni tóun bá ṣe é ọlọ́wọ́n ọba ó fi ìyà jẹ òun tó bá dijọ́ bí dàkẹ́ àmọ́ ṣùgbọ́n àwọn èèyàn lónìí ilẹ̀ Yorùbá wa yìí ó sábà jẹ́ ilẹ̀ kan tó jẹ́ pé hmm, ilẹ̀ tí ó lágbára púpọ̀ ni so wọ́n máa ń sábà fẹ́ máa sọ pé kíní yìí o àṣírí ni o ẹ̀bù ẹ̀ṣẹ̀ kíní kan nìkan so Islam èébù àṣírí rárá so ìṣọ́lá máa sọ pé dẹ́gbẹ́ Fatima ló bá jalè òun ò gé ọwọ́ rẹ̀ so kò sínú àṣírí tẹ́ pé ọkọ rẹ̀ gbọ́dọ̀ bù tẹ́gbẹ́ ní Islam bá ní ṣùgbọ́n lónìí ẹ̀rẹ̀kẹ́ pàmí ilé má pàmí ìta so àwọn èèyàn náà tún wá máa wá so tí wọ́n tún wá máa sọ pé kìnnì kan ẹnìkan so àbí táwọn problem yẹn wà nù nílẹ̀ Yorùbá lónìí ọ̀kẹ́ ọjẹ́ gbà ọjẹ́ ṣe kìnnì kan kìnnì kan kìnnì kan <laughs> so so gbogbo àwọn oríṣiríṣi àwọn ọmọ kan ní àwọn èèyàn máa mú wá ní kìnnì so kò yẹ kó rí báyìí rárá rárá so kóbìnrin náà gbìyànjú láti jẹ́ pé kó máa dáàbò bo ara rẹ̀ so bọ́lá ọba ti dá obìnrin náà ni pé kóbìnrin kó jẹ́ wọ́n sọ̀rọ̀ kan nínú tẹ́lì ní àná ni wọ́n sọ pé ẹnìkan ṣe wo lecture ni ó wá ń ṣàlàyé pé ọkùnrin tẹ́ pé ìyàwó rẹ̀ tó bá jẹ́ pé ẹni tó jẹ́ pé kò ní agbára láti jẹ́ pé kí ọkọ rẹ̀ ó lè máa súnmọ́ gbogbo gbà pé ọkùnrin lè ti ara bẹ́ẹ̀ kó lọ jẹ́ tó ṣe yí pé yóò lọ fẹ́ ìyàwó mi tí ó fi jẹ́ ìyàwó ẹlẹ́ẹ̀kejì so wọn á béèrè lọ́wọ́ tèmi náà yìí <laughs> pé ọ̀dà àgbà nígbà tó ní kọ́kùnrin ọ̀rọ̀ fẹ́ ìyàwó so wọn ni ṣé obìnrin gbà náà wọn ń kọ́ pé ọkọ rẹ̀ náà kò <laughs> lè ṣe kí so wọn sọ ọdún lọ bẹ́ẹ̀ lómi ẹ̀sìn fi lónìí Ah, tó ah, ní mọ́tò tó ní kìnìún ẹni kan ìdí máa yà máa ṣe náà nìyí pé yíyà máa wá bí ẹnìkan tí ó yà máa ràn mí lọ tí ó máa ràn ọkọ mi lọ́wọ́ sí so tó yà máa ràn ẹsẹ̀ kọ̀ọ̀kan tó kí mo fẹ́ jogún mọ́tò yìí mo fẹ́ jogún owó mo fẹ́ jogún nǹkan yìí àwọn nǹkan tí pẹ́ẹ́ntì fẹ́rẹ̀ mọ́ wà nìyẹn lórí ọ̀rọ̀ àwọn èèyàn lórílẹ̀ ayé lónìí ẹ̀rọ ẹ̀sìn orí bẹ́ẹ̀ ṣebí náà láàrin àwọn sọ̀hábà láàrin àwọn tẹ́jà mùsùlùmí ọ̀rọ̀ pé àfẹ́rẹ́ ni àfẹ́rẹ́ kò sí wàhálà kankan bẹ́ẹ̀ ẹ̀ lórí wàhálà bẹ́ẹ̀ rárá kọ́nà ló bí òbẹ̀ ṣe ida òṣìṣẹ́ ọlọ́run bóni kọ́ lọ bẹ̀rẹ̀ ida rẹ̀ ọkọ rẹ̀ sí ni ọ̀rẹ́ tẹ̀lé òṣìṣẹ́ ọlọ́run ọba tí ò ní wàhálà kankan ọ̀rẹ́ ti kí náà ó sì ti wá gbọ́n fẹ́ fẹ́ wọ́n sì fẹ́ so ṣùgbọ́n lónìí bóyá ká orí pẹ́ nìkan lówó lọ́wọ́ obìnrin òní fẹ́ ọkùnrin òní fẹ́ síkò nìyẹn tó lówó lọ́wọ́ yẹn so pé torí pé owó torí nǹkan tó ní torí àwọn dúkìá so kíní ẹ̀ lẹ́yìn kí àwọn èèyàn wọ́n kọ́ ṣe lónìí kó kó jẹ́ káwọn èèyàn ní ímánì tó jẹ́ pé máa ní tí ó máa dúró dáadáa dé pé òfin ọlọ́run bó wù àwọn èèyàn láti tẹ̀lé òfin ọlọ́run bó nílẹ̀ yorùbá yìí òfin ọlọ́run bó wù wá láti tẹ̀lé kò sí tóbi ò lè ṣe níbi tó bá kọ ọkùnrin kan ẹlẹ́ẹ̀lẹ́ tó ti jẹ́ kó tún lọ ilé ọkọ míì ó lè tún jẹ́ kó kùnrin tó ti kọ́ ẹlẹ́ẹ̀lẹ́ tó máa tún pàdé ogun àwọn ọlọ́jà wọn lájọṣepọ̀ ibùkún yẹn gbọ́dọ̀ gan ibùkún yẹn tí ó gbọ́dọ̀ lẹ́sìn gan tí ọkùnrin yẹn bá jẹ́ aláburú yẹn yóò dùn bá yóò tún máa ṣe kínní torí pé kínní wọn ò mọ nǹkan tí wọ́n ń pè ní ẹ̀sìn Ọlọ́run bá pé èyàn ó gbẹ̀sìn Ọlọ́run èyàn ó dẹ̀ tún gba òfin ẹ̀sìn Ọlọ́run bá mọ̀ so yóò dò dáadáa pé gbogbo nǹkan tó bá rí kó fẹ́ ṣẹlẹ̀ kò sí ìjọ kan lè yóò kó lórí ilé ayé yìí ìjọ kan Ọlọ́run ọba lèyàn ó dùn wájú Ọlọ́run ọba ẹ gbọ́dọ̀ bẹ̀rù ẹ̀ ẹ gbọ́dọ̀ wọ́n pé Ọlọ́run ọba ti dáhùn kan àdéhùn Ọlọ́run ọba ṣe wá fún ara wa àwọn kan wà Ọlọ́run ti sọ pé òun ti ọkọ tí ò ní olówó ni wọn ò ní mọ́tò wọn ò ní gbogbo ẹ̀ ìwọ àtọkọ tí Ọlọ́run ti sọ pé ẹ̀ ní ní mọ́tò bọ́lá ti kára àgbèsè ayé yìí nìyẹn wọ́n wulẹ̀ gbìyànjú pé ìwọ náà fi fẹ́ sọ pé pé o tún sọ pé nǹkan báyìí ìdọ́nà wọn bá ṣe fún ọkàn jẹ́ ó tẹ́ ọlọ́run ni tó bá ti tẹ́ ọlọ́run oore tá a wà láyé yìí oye kan tí ó yẹ ni àsìkò díẹ̀ làkàfẹ́ ló ń bẹ tó fi yẹ àwọn tí wọ́n lówó lọ́wọ́ yẹn wọ́n náà ní àwọn alákan tí wọ́n ń nọ́tsọ́ tí wọ́n tí wọ́n tí wọ́n dágbò lọ́dọ̀ ara wọn tí wọ́n gẹ́gẹ́ o mà ìwọ lọ́wọ́ bá fún ní nǹkan kékeré ọlọ́run ní nǹkan bẹ́ẹ̀ kó ṣe fún wọn náà tó yẹ pé kó ṣe fáwọn náà so a gbọ́dọ̀ ní sùúrù bẹ́ẹ̀ tí eléyàn òkè sábà wá fáwọn èèyàn ó máa jẹ́ kí wọ́n lọ kọ̀míìtì àwọn oríṣiríṣi àwọn nǹkan kan wọ́n dọ́ pé ó máa pé ó fẹ́ lọ́kọ ìyá ọkọ kan tó bá ti wá jẹ́ kóun ló kọnu sí ọ tó yẹ kóun ló fẹ́ fẹ́ onìkan náà ló mọ̀ pé ẹni tó fẹ́ fẹ́ nì tó bá ti lè gbà fẹ́ nìkan pé ẹni tó fẹ́ fẹ́ nì mọ́tò jẹ́ nìkan tó bá tún wá tó jọ lójúmọ́ ìgbé ah, ẹni tó tún wá wá yìí ah, ọwọ o ti wá mu bí o ti wá mu pé tẹ́ni ẹ bá tí yìnyín bá ti wá ń bá sọ̀rọ̀ kò ní gbọ́ mọ́ kò ní ṣe kíní ẹ̀kan mọ́ kò ní dá mọ́ kò ní ṣe ẹ̀kan tó tó ti pé ẹni tó tún sẹ̀ dé yìí o tún dá jẹ́ nìyẹn lọ. pé kó rí bẹ́ẹ̀ ní tó ọ̀gbọ́n tó máa ṣẹlẹ̀ lọ́la nǹkan tó ń wọ ní ìsìn gan kọ́ ló máa wò àbíkọ́ máa rò pé màá dọ́bù déètì ni tí má ti ń ṣẹlẹ̀ náà màá ṣẹlẹ̀ náà so màá máa ṣe kíní kan papọ̀ so wà lè jaburú fún ẹni yẹn kò gbọ́dọ̀ rí bẹ́ẹ̀ sàwọn obìnrin wa àsábà ní ẹ̀mí tó rọ̀ púpọ̀ ká tún ẹ̀mí wa ṣe dáadáa ká dúró dáadáa nítorí wọn bá ṣe fún wa lóore kí ni wọn dùn sí i ká mọ̀ pé bọ́lá wọn bá ti ṣe gbèsè ayé tiwa nìyẹn ká mọ̀ dààmú ara wa so irú ọkùnrin náà ọkùnrin tiẹ̀ tó pé irú nǹkan máa ṣẹlẹ̀ sí nínú ẹ̀sìn ọlọ́run ọba tó dáa náà ni pé kó má wọ ẹnìkan kan má wọ ẹnìkan kan pé ẹnìkan kọ́ máa sọ pé ni tó bá ti ẹni ṣe ó kọ́lẹ̀ kó bá lọ sọ́dọ̀ ọkọ kí mo bá ṣàbúrú sí yàn àwọn ọmọ ṣàbúrú sí yàn tó tọ́ tó gbé yàn fẹ́ kọ ẹnìkan lẹ́lẹ̀ wọ́n tún láwọn ṣàbúrú sí tó gbé fẹ́ kọ ẹnìyàn lẹ́lẹ̀ ó bá ti ní reason tó yẹ pé ó bẹ́ sí mu tó yẹ pé níwájú ọlọ́run ọlọ́run bá bá pé oní reason tó dáa kọ ẹnìyàn lẹ̀ so kéèyàn mọ́ ní fọkànbalẹ̀ lọ́dọ̀ obìnrin kì í ṣe nǹkan gidi so kéèyàn lọ fẹ́ dẹ́kun yóò ní fọkànbalẹ̀ lọ́dọ̀ ẹ̀ nítorí àlọ́ kéèyàn mọ́ ní kéèyàn kọ ẹnìyàn lẹ̀ kó lọ fẹ́ lómi kó wẹ́n dẹ́kun yóò ní fọkànbalẹ̀ sí lọ́dọ̀ kì í ṣe ẹwà ẹlòmí ọwọ ẹwà pé ẹwà tó bá ti wọ ẹwà ẹwà yẹn ní owó ah ìyàwó òun ló fáyìn jù yóò máa ṣàbùdó ẹ pé kó sáà ti sọ pé ìyàwó òun sáà dá ìsìláàmù kì í ṣe bẹ́ẹ̀ rárá so kéèyàn fẹ́ dẹ́ pé kò lẹ́wà lọ títí gan kó ayẹ́ kó fìyàn lọ́kàn balẹ̀ ó tẹ̀yàn lọ́rùn ju pé kó yẹ pé ẹwà lẹ́yìn ọmọ wò so a gbọ́dọ̀ sọ gbélé yìí dáadáa so nínú ẹ̀sìn wa ká gba ẹ̀sìn so ká tẹ̀lé àwọn èèyàn tí máa bẹ àwọn èèyàn náà kó wọ́n máa bẹ àwọn èèyàn níbẹ̀ tí ò ní túmọ̀ nínú ẹ̀sìn ọlọ́run báyìí tó bá jẹ́ mọ́fin ọlọ́run báyìí má bẹ̀yàn lé lórí ìgbà tí ìkan náà tán jẹ́ àwọn mùsùlùmí jẹ́ àwọn tó jẹ́ inú àwọn tó jẹ́ àwọn eh, tó wà nínú ọkùnrin tó jẹ́ obìnrin tó jalè wọ́n á ní pé kí Usama wá bẹ òṣìṣẹ́ ọlọ́run ọba òṣìṣẹ́ ọlọ́run ọba ní àtẹ́sí ah, ọ̀hún àdámi ní ojú di là àyè olófin ọlọ́run ọba àwọn tó lọ́ máa bẹ̀yẹn nítorí òfin ọlọ́run tẹ́lẹ̀ gófin ọlọ́run ọba ní lórí gíní ọlọ́run bẹ̀bẹ̀ ni ẹ̀jẹ̀ àṣẹ ló kú òru ẹ̀jẹ̀ ká ṣe kíní kan so kò yẹ kó máa rí bẹ́ẹ̀ rárá so nínú ẹ̀sìn ọlọ́run ọba kọ́lọ́run kó tọ́ wa sọ́nà kọ́lọ́run kó fi wá mọ̀nà so last one àbí òṣìṣẹ́ ọba obìnrin béèrè pé ẹnìkan wà dẹ́ pé ó máa ń preach ó máa lo kùránì àtàdís so yóò tún wá mú lù yóò tún wá máa gbá máa torí so irú ẹni yẹn nǹkan tó ń ṣe ó ti fi ṣètọ́nù ní tó ń píìsì yẹn torí bó ti fi ṣètọ́nù kún ó ti fi olùkú àtọ́ni kún so irú nǹkan báyìí ó ti di ṣètọ́nù tó bá ń píìsì gẹ́gẹ́ ẹ̀ tó máa rí pé àmì ṣètọ́nù ọmọ àwọn nǹkan tó ń píìsì torí pé kí ni orin àti ijó bìkọ́lù ìkáwọn èèyàn máa jùdí ìrìnàjò ọba obìnrin ni o nǹkan tó yẹ kó jẹ́ èèwọ̀ so kọ́lọ́n kó dáwò wa ká má ti nǹkan mi káwọn ní àwọn èèyàn nǹkan tí wọ́n fẹ́ràn ní tó wáyé ní tọ́wọ́ bá kórìíra káwọn fi sínú dáwà ẹnì kọ̀ọ̀kan wa sokolo kó sànù wa subhanaka ẹ méjì ni mama dá mọ́sìkì subhanaka aláwọ̀ máa bí wọ́n ti yàtọ̀ láyé láyé náà ọ̀sẹ̀ tó ń lọ́ka